ẹ̀là ojú kan ẹ̀là ẹ̀là yẹn rèé ó tún fọwọ́ bojú ẹ̀là ó mú wọn gan ó tún fẹ̀là gbé ẹ̀là ó yọ sí wọn lójijì ríta kó dorí ẹ̀là ó dorí tajà forí ara ẹnìkan ẹ̀là ó wá kẹni tó tó gbangba sùn lóye ẹ̀là kò sẹ́ni náà tó tó forí ọkà ọdún. bẹ́ẹ̀la ẹni bá dán ìyẹn á dán tán. bẹ́ẹ̀la báyé ṣe jẹ́ lẹ́ ń wò yí kedere. bẹ́ẹ̀la ẹ̀wọ̀ ọmọ ènìyàn bí wọ́n ṣe rí. bẹ́ẹ̀la báyé ṣe rí lẹ́ ń wò yí gbangba o. bẹ́ẹ̀la ènìyàn gbójú okùn tẹ ò jẹ́ ní àgbà. bẹ́ẹ̀la ọ̀rọ̀ rè é ẹ wọlé ẹnu ọkọ. ẹ̀la ẹ̀la yẹn rè é ó tún fọwọ́ bójú. ẹ̀la ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ ẹ̀la o. ẹ̀la ó gbé wọn. expected to be out there kẹ́ ẹ lọ máa wá owó tí a máa fi tọ́jú ọmọ yín ẹ dẹ̀ mọ̀ state of condition tí ọmọ yín wà your child is in coma ẹ jókòó kalẹ̀ sí bíbí ẹ̀ ń sun ẹkún òṣì. ẹ wo mi lẹ́yìn kankan àbọ̀ lọ ojú kẹ̀kọ́ ojú kẹrẹ ní kankan ogún náà ṣe ẹ ṣàánú mi gbogbo tọ́lọ̀ ọba fún yín lágbára ní ká fi ṣàánú mi tọ́jú ọ̀rọ̀. kì í ṣàánú yín ẹ̀yin lè máa ṣàánú ara yín ṣé mo pé just one hour ultimatum ni a fún yín ẹ you know that oh. ṣe tí ẹ bá ní ẹ̀mí ọmọ yín lò i expect you to feed up kẹwàá owó yẹn lọ. Oh dókítà mi lẹ́ni tí mo lè lọ bá ẹ ṣàánú mi ohun tó náà bá fún yín lágbára ẹ fi ṣàánú mi hmm. ẹ ṣàánú mi dókítà torí olóhùn. mo ráyè tí mo bá yẹn rojọ́ because mi ò bẹ́ẹ̀ mọ vitality ọmọ inú ayé ìyá ẹ ẹ lè mọ̀ ọ́ because tí ẹ bá mọ̀ ẹ tí ẹ lè mọ̀ náà pẹ̀lú gbogbo tàtúntẹ̀ ìyà sígbà ìyà ẹ lè mọ vitality ọmọ ṣẹ́rí tí ẹ bá ní ẹ̀mí ọmọ yín lò hmm, I expect you kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ dìde kẹ́ẹ̀ sáré lọ́wọ́ àwẹ̀ uh-huh. or else. doctor doctor doctor. Ah! àbíbá ti tẹ̀mí padà bá mi pọ̀ ọmọ yóò máa gbọ́dọ̀ kú ọmọ yóò gbọ́dọ̀ kú ọlọ́run ṣàánú ni. Ọlọ́run má jẹ́ ìṣàṣì ọwọ́ ẹ̀ má jẹ́ káyọ̀ ń kú ló ṣe yín tẹ́ fẹ́ ṣe ra yín léṣe pẹ̀lẹ́kún ẹ ní sùúrù ẹ pé pọ̀ jù. ìmọ̀ ṣe olówó mà ní pati yín jẹ́ ara ọmọ mi ni òmà yóò wà ní hospital yìí wọ́n dẹ̀ ní iná wá one twenty thousand wá mélòó lára mi mi ò tó bẹ́ẹ̀ ṣàánú mi. one twenty thousand ló lè ṣe wá fẹ́ ṣe ra yín léṣe báyìí. Ah, ọ̀gá o láìjì mo lẹ ti gbọ́ yẹn. ẹ a ti exhaust gbogbo cash o ah, honestly a ti exhaust gbogbo cash a ti exhaust gbogbo báwo ẹ one hundred and twenty thousand owó tẹ ní tàbí. bẹ́ẹ̀ ni sà òun ni. ẹ ṣe àlùkò transfer. jẹ́ kí ẹ fún mi ní àkànnà ọba yẹn kọ́lá tó ṣe mobile transfer. kì í ṣe rí lọ́jọ́ owó ti dáyẹ̀ wọ́n wọ́n pè bẹ́ẹ̀ rówó jọ dín àkàtì. ok ok that's all right that's all right madam. ẹ ọmọ kan máa ṣe ṣe bí atm wà bí. bẹ́ẹ̀ ni sà. ẹ wà lọ gba atm kókó wá fún wọn. ok ṣe get me madam ẹ jọ within thirty minutes pa máa wá sí àwa kó one hundred and fifty thousand fún. ó sì kò níye tí mo fẹ́ lọ. ẹ má bọ̀ ah. rí ṣẹ́rí ẹ ló one twenty ẹ fún wọn lọ́sibítù thirty thousand tó kù ẹ fi ra pollution tàbí àwọn ọkọ tó máa ń ah. wọlé pọ̀ láti ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ já dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ṣẹ mo yà wá sí the next thirty minutes. ẹ ṣe o èyí tó àṣepamọ́ mà nìyẹn tá a bá ń ṣe àánú alówó kánú kò sọ pé kówó tán tá a bá ń ṣe àánú alówó má lè kò sọ pé kówó pọ̀ sí ẹ máa ṣe àánú kò sóhun amúwáyé kò sóhun a máa mú rọrùn ẹ máa ṣe àánú tójú wa rere tá a bá gbélé ayé hù lọ ẹ máa ṣe àánú. lẹ̀. dọ́tọ̀ ṣé mi sùn bẹ́ẹ̀ báyìí. o ti pẹ̀tẹ̀ kúrò náà. ẹ yà woman kan wà mí báyìí wọ́n sunkún seriously ó náà mo wà ń kó mà ó ní òun ní ìdíjú little amount of money pé òun ló ń dá iṣẹ́ ọmọ yẹn dúró or something so chief ní láti pta wọ́n ní kí n lọ gba owó wá fún ní bank ọdún mo try gan traffic ti pọ̀ jù mo mú mọ̀ pé mo sì máa meet up ṣáà anyway ẹ jẹ́ ká lọ kí n fún yín lówó yẹn ká mo bá ṣe máa tẹ́ǹsì ọmọ yẹn jù ọ́ kí ló ṣe well um, anyway Mr. Sunday eh? kò pé ten minutes till ẹ lọ oh my god ah bad news Bad news. yọ lọ mo ti sọ mo ti dààmú jù lórí ọ̀rọ̀ ọmọ yìí tí kò gbọdọ̀ gbọ́rọ̀ kan báyìí ah, ọ̀rọ̀ mi ṣe lò ṣùgbọ́n kí nìkan dàbí lójú wọn pa á ní kó tó dáa tó bá gbọ́ tí wọ́n san owó epo lẹ́nu lọ́fọ́ pé wẹ́ tó bá tiẹ̀ wà expensive tá a bá rí i rà easily táwọn olè kó tá a jáde kò make any difference. Hmm. àìsàn mọ́tò sọ̀rọ̀ epo nù pépà ní òní ni. tó bá gbọ́ wà fẹ́ǹtì. àwọn akéǹtèmi àti fẹ́ǹtì sẹ́yìn lé bàbá àtẹ̀mí ní wa epo ni. ẹ ẹ lọ́wọ́ kí wọ́n mọ́tò ni o ọgbà wẹ̀ ni. mi ò tí ì mọ̀ tí màá jẹ́ láàárọ̀ láì gbà wẹ̀ láì dàgbé ó burú jù bẹ́ẹ̀ lọ wọ́n ń ṣe ìgbéyàwó lóko wọ́n wá ra gàrí nílé. àti bẹ́ẹ̀ yẹn sẹ́fọ̀n ṣọ́ọ̀ṣì ó ṣe ní jẹun alẹ́ àná ọmọ tó ti ń jẹ ti sìn. torí pé ìfẹ́ bàjẹ́ tó bẹ̀rẹ̀. ṣùgbọ́n wá pè é pé wẹ́ tí ìbá ti pé tìjú náà ni kí wọ́n fẹ́ ṣe ilé ẹ̀rọ yẹ kí n wá sọ lọ́rọ̀ ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni mo rọ̀ sọ lójú àbúrò mi tó jẹ́ yàwó ẹ̀ kí n wá ló máa bá pé ẹ jọ o àná mi o yà mí ń tá títà ọ̀sán di parí oṣù o ṣé mo gbọ́dọ̀ sọ̀rọ̀ lójú àbúrò mi. ìyẹn ni mo ní kí n torí ẹ̀ pé bó ṣe máa bòmí láṣìírí thirty thousand today is fourteen tó bá dán di twenty eight sí twenty nine tí n bá fún ẹ gbogbo tó ọrọ ẹ kó ṣe fún mi. ọmọ ṣe o. ẹ ò rí bó rí sóyè wọ wọ wọ náà wò òun pìtì mi torí thirty thousand èmi kọ́ lọ́ọ̀nì ṣé kọ́ lọ́ọ̀ wọn kàn ṣàánú mi nìbọn tó bá dá o. ẹ ẹ bẹ́ẹ̀ ẹ dọ́ọ̀fẹ́ gbọ́ yóò bá a ẹbí tiẹ̀ mò ń wò pé wèrè yorùbá wọ́n jí jíìpù èèyàn gbé lọ báyìí yorùbá sì máa pàrọwọ̀ fún ní ọdẹbọlúgbà ọmọmọra o ọdẹbàrẹsà ọmọmọra o ṣé olúmọgbọn jíìpù. ẹ jọ kí nìyẹn ṣe kan èmi báyìí. tẹ́yìn ọba ya ìkàlẹ̀ dà owó agreement and commission tí mo gbà ń bẹ ilé ìbáṣẹ kì í tani mo kó fún twenty thousand. ó dẹ́ kó yá mi twenty thousand lóòótọ́ o ọlọ́dọ̀ yìí pé mo yọ twenty ní lóòótọ́ àníkàlẹ̀ yìí yorùbá ẹ wo bí bẹ́ẹ̀ máa ń jó sọ̀kì wájú jackson fún ara rẹ̀ lọ́kọ lẹ́tà síyà torí sọ̀kì wájú jackson gbẹgbẹ yẹn fẹ́ ṣe snake and ni ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu ngbà mo yá lówó tó ọ̀sán tó tún wá ní kí n kó mi wá ngbọ́ mo ti fẹ́ rí mo mo ti kàn iṣẹ́ kí mo ní lọ. Ah, ṣùgbọ́n kọ́ ló máa ń kàkùn ó kì í jẹ́ kí mi fẹ́ ń sáńpù mọ̀ ǹjọ́ sọ pé àbúrò mi tó fẹ́ fẹ́ yìí o ẹ̀jọ̀ máa alájọṣepọ̀ nígbà tó bá wú ẹ̀ ǹjọ́ sọ fẹ́ mi ǹjọ́ wà ní agreement wa. ṣé èyí tó kọ́ fún yín pé tọ̀ bẹ́ẹ̀ ti báyìí o wọ́n ṣe nǹkan báyìí pẹ̀lú àbúrò rẹ o bẹ́ẹ̀ ti báyìí ṣe mo wọ́n ti ṣe lẹ́yìn láì tẹ́ gbaṣu tẹ́ gbẹ wúrẹ́ tẹ́ gba gbogbo nǹkan kílẹ̀ ìbàtàn kí ló lè tó báyìí lórí kó fẹ́ yá mi thirty thousand ọ̀dà tó ṣé torí wípé mi ò sàn tí mo yá tẹ́lẹ̀ ni àbíkó sòwò lọ́wọ́ ẹ̀ tó fẹ́ yá mi. ẹ ẹ ń gbà sọ̀rọ̀ sẹ̀yìn tó yá tẹ́lẹ̀ ṣé kí ẹ fẹ́ bẹ́ẹ̀ lówó ẹlẹ́kọ̀ọ́ tó wọlé ìwé ìpínlẹ̀ bẹ́ẹ̀ kìlí olùkọ́. ìlọ ìlọ ẹ̀dá mi ti gbọ́ tó bá lówó tó fẹ́ fún mi. kó lè mọ̀ pé èmi ò ní ni kò tẹ́ kan lójú mi tí bá wá kọ́ńtàkì fún ẹ ẹgbẹ́ àkàtọ́ bá kò káwá kájọ forty thousand fún mi pé kí n máa lọ ńkọ́. tó o gbé business fún mi tí máa fún forty thousand nú èrè àbí. nú èrè àkànjọ pé máa lọ mi ò fún lówó gba forty thousand máa lọ ẹ jẹ́ gbọ̀. èyí lọ sùn òun ló máa pa ẹ́. nítorí ṣe ni pé àwọn èèyàn mi kan fẹ́ ṣe pàtí làbújá wọ́n á fẹ́ kó bá wọn package BMC kó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ṣe máa ń ṣe gbogbo olówó ṣùgbọ́n èmi àti wọ́n ti dúnàdúrà eighty thousand. eighty ṣùgbọ́n tó wà bẹ̀rẹ̀ thirty ló máa gbà o fifty ni máa gbà. ń gbé mi bá gba ẹsẹ̀ tẹ́mi ń lọ Àbújá ìyá ìdáàbò mọ́bìnú èlò ni wọ́n mọ mọ́tò àbújá ní ìsìn. mi ò dábùn kárí mi ò mọ́ pa àbújá. twelve thousand Alo alọ́ Alo alọ́ Ah, ayé ẹ ti ta pẹ̀lú rọ àbújá four five. ẹ̀yin bó ní wọ̀lá àbújá rí. ìwọ ṣe ní twelve thousand. ìwọ ṣe pé four five. ẹ ẹ wọ́dà o ṣe kí ló fẹ́ ká ṣe báyìí ṣe two thousand sórí ẹ̀ kó jẹ́ thirty two. gbogbo dọ́kà mi yọ̀ǹda fún ten thousand ni. nínú èlò àwọn ọmọ ìlú wọn ti lé wọn ṣé ìtọ́ fún pẹ́ẹ́lí ọmọ ìlú èlò inú ẹ ti gba tẹ́ẹ̀nì kí n gbà tẹ́ẹ̀nì ọmọ ìfúnwà yẹ kí owó wà yẹ kí. ẹjọ́ jókòó ni kó lọ kọ́kẹ́rù obìnrin ọlọ́pọ̀ kí o ah, kí lè rẹ̀ ṣe bàbá gbé àfà lọ́pọ̀ ẹ̀ ṣe àfà tí wọ́n kọ́ àsúnà ó kò sí ní àsúnà kò sí lọ́wọ́ sọ́kọ́ lọ́wọ́ àtú tó bá kò fẹ́ ṣe fọ́tí fọ́tí. padà wọlé kọ báńkò wọlé kọ báńkò obìnrin òkè gbowó àlè tán kó ní kíni ṣàṣe òun ọ̀gá ọlọ́pàá ló ṣe pàtí o. ọ̀gá ọlọ́pàá hmm. tó wà sáfẹ́sì àbí tó ti rìtáyà èèyàn méjì ló sọ tó ń sáfù lọ́wọ́ akóbọ̀ síbí gbogbo làwọn bí ni o ṣé wàá lo àbọ̀ ò lọ tó máa sí ẹ̀dẹ́wọ̀n tó bá gbowó tó lọ tó máa sí ẹ̀dẹ́wọ̀n o. ṣé tí màá lọ bí. ọ bá lọ. ẹ ẹ ṣe. láìpẹ́. ọwọ́ àṣìkà kan fún mi tó olóhùn abúlé láṣìírí sọ pé thirty thousand mo wá wá tẹ́lẹ̀ sọ wá wá gbowó yẹn tán jẹ́ kí mi yọ thirty thousand extra yẹn tí mo wá yà yẹn mà kó ten thousand fún yẹn tí má dẹ̀ ti di ọ̀dọ̀ twenty eight mà dá thirty yẹn padà. lẹ́yìn tó bá gba forty tán àbí. Hmm ẹ̀ka tó yọ ọ́ dátì àbí ẹ̀mẹ́kà fún tọ́ta ọ̀sán ni ẹ̀ máa lọ rí sí yẹn kí làá wáyé kí làá lọ rẹ. bóyá kò sí dáhùn wáyé àbó ṣe kò sí dáhùn wáyé lóòótọ́ seko bàbá ìdá múlá wáyé ìmúlá lọ. kìkìdá oṣù ọba yìí. wọ́n ti gbọ́ ṣe bá wà rí fọ́ọ̀tì fọ́ọ̀tì. àbújá àbújá lọ́dọ̀ ọ̀pẹ àbújá jẹ́ wọ́n. ọtí wọn tutù bíi ọ̀rẹ́ bàbá Basira mi ò máa ń rántí orúkọ tí. orúkọ mi ò sí ó sì kéré gan ni o èmi náà pè ní àgbáńkọ ọmọdé sà kí là ń kọ ọmọ là kọmọdé bàbá. àgbà àgbáńkọ ọmọdé sà. àgbáńkọ ọmọdé sà lọ́pẹ̀lẹ́sà ìyàwó tí ń kọ́ yìí. ìyàwó mi irọ́ èmi kọ́ ọmọ nìyàwó síbẹ̀ ní bí táwọn tó kó sí òun ló lá ń bá a gé bàbá Basira. inú pẹ́sẹ̀ wo èwo nù. bàbá Basira. èwo ni èwo ni inú pẹ́sẹ̀ wo. so ṣé wọn mọ̀ wípé èmi ni ẹ̀gbọ́n ìyá Basira tó níyàwó ilé ẹ̀. so wọ́n gbé àlè wá o lè fún ìfàjì lọ sí. wá bí. ṣé o mọ̀ láì gbọ́dọ̀ ṣe fún mi ṣá báwo ló ti máa gbé mi wá sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀. mo mọ ojú ẹ. mo láì kẹ. owó èwo ni owó èwo ni ṣé owó kéèyàn gbé àlè wá. ọ̀sẹ̀ ẹ̀ ẹ̀ jà sá sẹ́ẹ̀jẹ̀já kẹ́wù. wọ́n ní sẹ́ẹ̀jẹ̀já ẹja ni. ẹja fish. irú ẹja catch fish àrọ̀. Eh, catch fish. ṣé ẹ̀bá lè mọ̀ eh, kéèpì àwọn sẹ́ẹ̀jẹ̀já ẹja catch fish àrọ̀ kẹ́mi bọ́ọ̀lì sẹ́ẹ̀jẹ̀ sódàta àtàwọn ìlú àtàwọn ìlú tẹ́ẹ̀rẹ̀ sùkùn ní. tẹ́ẹ̀rẹ̀ sùkùn ní. Eh. èèyàn rẹ o èèyàn rẹ o ṣé o rí àwọn kan wà. ọmọ ẹlẹ́jà ìdá. ẹ ẹlẹ́jà méjì mi ò lè jẹ́ méjì tán mi ò lè jẹ́ méjì tán àrò méjì ábìrò gbàdà mi ò lè jẹ́ méjì tán ṣé wọ́n jẹjẹ. sẹ́mi mo yé tiẹ̀ láyé mi kára ni ó pọ̀ bí. àrò kò sí kó lóde alẹ́ ibo níta kò sí méjèèjì yẹn mi kì í jẹ́ tẹ́lẹ̀ kan náà. èrò èmi ọjọ́ kan ìyàwó mi. ẹni yìí sórí inú àjọ tó mo ti ní àná láyé yìí the best àṣẹ rẹ̀ ìdí ni wípé wo wàá bá kọ wàá bá kọ lé wọn wà á finú ṣolú tó bá ti bẹ́ ìjà jù kí n mọ̀ tó bá ti bẹ́ ìjà jù kí n mọ̀ o gbọ́ bó o bá lóyún sọ fún mi ní ìdíjọ́ sẹ́. wọn ò bí bàbá tó bí wọn bá ṣiṣẹ́ yóò fojú kù ìjùmọ̀ ah. yìí. yéé pẹpẹ súre o ẹja wọn bí da ẹja ni mọ̀ ẹ́ ẹja wọn bí da. ibẹ̀ náà ti mú méjì ṣé síbí wà mẹ́ẹ̀ ó wà mẹ́ẹ̀ ẹ wo bí ṣé tálọ́sà fún mi ní ẹja ń jẹta. bẹ́ẹ̀ ni sà mi mọ̀ ta. ìwọ ìwọ ni. èmi gángan ni. kò ní dáa fún ọ. Ah! pẹ̀lú àwọn ṣòfò kó lè pè é. ẹja ni mo bèrè pẹpẹ súpù wèrè wá mú àbúrò yẹn mẹja ọ̀fà fún mi kí ni mo délé síbára sí tí mo gbà kúrò àgbà tí mo máa délé báyìí tí mo gbójú lóru báyìí mo kà bára mi lẹ́gbẹ̀ẹ́ bá bí ẹlẹ́kọ̀ọ́ bí náà kàn bẹ sínú omi fún ara mi iye mẹ́ta iye mẹ́ta ń wọ ọwọ́ sí báyìí ìṣe ọmọ ènìyàn ọmọ ènìyàn ìwọ ń jẹ àbúrò mi mo ní mo jẹ àbúrò yín wọ́n ní pẹpẹ súùpù tó jẹ. ọ̀dà ọ̀ ẹ̀sìn fún ọ. ìwọ wọ́n fẹ́ mi ní wọ́n jẹ ọlọ́run ní kánà mi ti kọ́ máa ti jẹ. ká má ti bẹ̀rẹ̀ sí ní jẹ́nìs ẹ̀yẹ́rẹ́ ni bí kò tẹ̀ ẹ̀ mo ti jẹ. wọ́n bí wọ́n ti jẹ wọ́n ti jẹ ẹ dàpọ̀ ẹ ẹ ẹ bá mi ló sa o. ṣebí ẹ àná lẹ jẹ sí dáadáa ẹ gbọ́ ìyàwó rẹ̀ tí ó jẹ́ ilé kan náà lè ti wá. ìyàwó ẹ ní lásìkò màmí. ìrọ̀lù o mo fọ́ fànà yín mo fọ́ fún mọ̀lẹ́bí yín wàlẹ̀ ìjẹ́lẹ̀ torí ògúnfe kéèyàn fi fẹ́ yà yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá tún lé ẹ ẹ ẹ ó sàgbà kí. ẹ ẹ sa àgbà ẹ bá bínú sa. ẹ ẹ lọ wọn lè tó lóògùn fẹfẹ yàtọ̀ yìí ilé ọmọ owó gbà ẹ̀yin tó fẹ́ dá tó ti fi gba làkàyà àbúrò yìí kọ́ ẹ ló rò pé ìjọba. ẹ̀yin ló yìí lò. ìbílẹ̀ sùúrù wọn lẹ́nu ilé sùúrù wọn lẹ́nu ilé tẹ̀yẹ máa tẹ̀lé ṣẹ́gun náà ikú tó pa ṣẹ́gun gbọdọ̀ wà ikú tó pa ṣẹ́gun ìyá tí ti ṣàánú ọmọ ẹ̀ àbí ọmọ ọmọ ẹ̀ lórí kó ti rí kí wàá ló dé ó dé. ìyá títí ní sùúrù níyà títí torí ọlọ́run ní sùúrù. kò tó kò tó bàtà ní kí ló lè tó yìí tó lè tó yìí ń bẹ o tèmi yé mi kò lè yé èyí ó yé mi. kó o bẹ̀ wọ́n bó ṣe máa ń bẹ̀ wọ́n pé kọ́ńdọ̀kọ́ ní sùúrù sí i ẹ̀yìn mástà tí o máa ń bá sọ̀rọ̀ tó máa ń gbà fún wa yẹn kí ló fẹ́ gbọ́ kankan níjọ́ ni lọ kó máa lọ bẹ̀bẹ̀ jù ah, ẹlẹ́dàá mi ah, mo mú fẹ́ bọ́rọ̀ ayé mi já báyìí. tó wàá tí mo yí tó kò bá lọ sí ọ̀dọ́ àbí ìwọ náà. madame ẹ̀ mà káàárọ̀ o. ah ẹ rọra o. ẹ jọ nọmba seven ọládàpọ̀ ni mò ń béèrè ládùúgbò yìí. ẹ ẹ ẹ sà ẹ wo ìsàlẹ̀ báyìí ni tẹ́ bá ti lọ sí ìsàlẹ̀ báyìí ẹ wà yàlà pa ọ̀tún yín ẹ rí blue roof kan ilé ibi tẹ́ ń béèrè nìyẹn. nọmba seven ọládàpọ̀ but madam kí ló dé. Ah, ó dé. ó dé ẹ ẹ ẹ ṣe sùúrù ẹ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ madam mọ̀ ń bọ̀. ẹ ṣe. kí ló dé ah, madam. tèmi bá mi ni ọ̀rọ̀ ayé mi ò yé mi ẹ wo ọmọ tẹ́ ń wò yìí ọmọ ọmọ mi ni kò síyà kò sí bàbá èmi nìkan náà ni wóróbo tí mo ṣe ń tà lélẹ́yìí àmọ́ láti bí oṣù méjì náà ti ń lé láti skúlù àbẹ̀bẹ̀bẹ̀bẹ̀ wọ́n ti ń faradà fún wa ó tún wá dé ní wọ́n tún ní kó máa bọ̀ mo wá ní kó padà lọ ló bá yarí ó ní láwọn ò ní padà lọ wọ́n ní tó ń bá padà wá pọ́n máa fi yà jẹun wọ́n complain nípa slippers pé rọ́bà slippers ló wọ̀ wá bẹ́ẹ̀ skul sanda yìí ti gbó ní ìsìnrówó rà mí. má bọ̀ má bọ̀ my dear ìwọ náà má bọ̀ ń bí báyìí. tèmi bá mi ẹ̀rí pé tèmi bá mi. madam ẹ̀yin ẹ wo ẹ wo ẹ wo lẹ̀kẹ̀wẹ̀ náà bàtà yóò da fọmọ pàápàá sìkò òjò yìí tó jò káàkiri ẹ mọ̀ pé bàtà náà ní language ẹ̀ slippers pàápàá slippers sọ̀wọ́ yìí ó ní language tiẹ̀ ẹ gbọ́n tó máa sọ ni. kò sí pa kò ṣùgbọ́n owó ní tóun ò bá sílé kẹ́nikẹ́ni ó má dámọ̀ràn lẹ́yìn o ẹ̀yìn school sunday ti gbò kò sì sanwó mi mo ní kó ní sùúrù. pé olówó ra bàtà school sunday ah, náà. wúre tá a ṣe lánàá tá a lé àná kò sí nǹkan kan bẹ́ẹ̀ a ṣe wúre lára gàrí agolo méjì. madam madam ẹ ṣe sùúrù màá fún yín ní fifty thousand naira. sir fifty thousand. madam ẹ wà. Ah, ẹ ṣe mo dúpẹ́ ẹ ní dààmú ẹ ní ṣọ́kú ẹ jèrè ọmọ ẹ jèrè aya lágbára ọlọ́run mi yín agùn ah, ẹ wò ojú òní tì yín ìbànújẹ́ òní kankan yín láyé. tó madam. ẹ mọ nǹkan tẹ ẹ máa ṣe òun ni pé ẹ lọ sanwó sukúù ẹ báyìí báyìí báyìí báyìí ẹ irú bàtà tẹ ní òní ìsìn ẹ wò bàtà yìí ẹ ẹ ẹ rà mí fún ṣe gbọ́ mi ẹ ra bàtà mi mo ṣú ọ̀pẹ school uniform yẹn gan bóyá ẹyẹ kan tó ní ìlú tó ti gbó yìí. bẹ́ẹ̀ni wọ́n ṣàwùyẹ wọ́n ṣàwùyẹ àlọ́ ah, bẹ́ẹ̀ni ọlọ́run ló ní ọpẹ́. nǹkan yóò ní bàjẹ́ ah, tí ikú ò fi tán lẹ̀ ikú ò ní kàn ikú ẹ̀ tó ọ̀tàn ló máa kú ẹ̀ tó ọ̀tàn ló máa rùn. ẹ ṣeun madam ẹ ṣeun ah. ẹ ṣeun. Eh, I can understand your plight. mo mọ mo mọ mo mọ ẹ ṣe ẹ ṣe. Eh, bẹ́ẹ̀ ni. kúnlẹ̀ kò dúpẹ́ ah ó ti wò. dìde ńlẹ̀ jèrè máa di adìde dìde dìde ah, ẹ má embarrass mi filẹ̀ ẹ wọ mi ẹ filẹ̀ madam kò sí kú lójú wa bẹ́ẹ̀ ni àwọn oníkú ń sìn ṣùgbọ́n tẹ́ ẹ bá ń sọ yí pé tí kò fi tọ́lẹ̀ mọ̀gbà tí kò máa tán gbogbo ayé ni <laughs> ẹ má jẹ́ nra rè ẹ kò tọrọ ẹ̀mí gígùn fún mi. ẹ̀mí yágùn ẹ̀mí yágùn ẹ̀mí yágùn ẹ̀mí yágùn títí ah. títí títí. ó tó madam ó ti tó gẹ́gẹ́ bí mo ṣe sọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí wà láàyè gbogbo ìwé tó bá wù fẹ́ kà owó tá a máa fi ẹran tán tẹ́ ẹ máa fi ẹran tán àgbà ọlọ́run lè kí n ṣèmi ni mo fẹ́ ṣe ọlọ́run. ó yé mi ṣe. ṣùgbọ́n kù kínní kan mi mọ bí n ṣe máa rí yín mi mọ lé yín mi mọ náà oh, oh, oh, yín. that reminds me. ẹ mọ nǹkan tẹ ẹ máa ṣe fún mi sìn tí mo ṣe ń lọ yìí ẹ tẹ̀lé mi lọ sínú mọ́tò ẹ gbọ́ mi màá lọ fún yín ní complimentary card mi ẹ fi trace lé mi wá. yọ ẹ tẹ̀lé mi lọ sí ìdè mi. kò fojú sí wẹ́ẹ̀ o kì í gbé o àṣepamọ́ mà ní o. tá a bá ń ṣe àánú. ká lówó kánà kò sọ pé kówó tán. tá a bá ń ṣe àánú. alówó má lè ná kò sọ pé kówó pọ̀ sí ẹ máa ṣe àánú. kò sóhun amúwáyé kò sóhun a máa mú rọrùn. ẹ máa ṣe àánú. tójú wa rere tá a bá gbélé ayé hù lọ. ẹ máa ṣe àánú. onínúure lọ ó sí kó onídẹ̀ẹ́ onínú mẹ́wà okùn sí kò sí oníbẹ̀ káṣẹ̀rẹ̀ torí àti ikú káṣẹ̀rẹ̀. kò sí ẹnìkan tí yóò dùn rárá nu gbogbo wa àwa lè torí pé wàá dùn wá káwa náà láàkẹ́rù àmà tẹ̀lé ṣìfù lọ sùúrù náà la máa fi gbé e. tìyín nù gbogbo wa. tìyín nìyẹn àlẹ́mi ọjọ́ lọ́nà àlẹ́mi ó tẹ̀lé ṣìfù èmi ó tẹ̀lé òun ní gbogbo ayé mi òun náà ayé mi ṣìfù náà ayé mi ṣìfù náà ayé mi. wọ́n mú ẹ̀yà títí yàrá títí yàrá títí yàrá títí yàrá títí. orí tọlọ́jọ́ ṣe o tọmọdé tàgbà ló ń ṣe dárò ẹni rè. àṣé igi tó tọ́ o àṣé kì í pẹ́ nígbó a hùwà rere ló sùn wọn a padà wá dìtàn rè kò sẹ́ni tí ò ní dìtàn lọ́jọ́ tí ikú bá dé ká rere ló sùn wọn a lè padà wá jẹ́ tán rere onínúure lọ ó kú sí pósí onídẹ onínúure lọ ó kú sí pósí onídẹ káṣẹrẹ torí àti sùn ikú káṣẹrẹ mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè wí nípa tiwa ní rere tàbá lọ tán. ó dàbí kó máa lọ ó dàbí kó máa yìí lọ bàbá onínú rè oníwà rè ṣùgbọ́n àìsàn la rí wò a ò rí tọ́lọ́jọ́ ṣe o tọmọdé tàgbà ló ń ṣe dárò ẹni rè. mi ò rò pé mo mojú rí o èmi ni ẹni tẹ help sister ẹ ní last week ní hospital Ah, ah, ah. tí ó ń lébọ̀ tó fẹ́ ṣe operation. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá mo ti wà mo ti wà ó have your seat ẹ jókòó ní mo ní kẹ́ ẹ jókòó you are my guest have your seat. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. báwo wá ní sí. olúwa ṣe hmm. nǹkan tí wàá fẹ́ gbọ́ ní olúwa ṣe. ní wájú pé orí tẹ́ ṣe fún mi ni. Ah, ọlọ́run ní fi iṣan ara yín dè yín ẹ ní ṣe àìsàn láéláé. Ah, ó lè àmú ti gbọ́. ọpẹ́lọpẹ́ yín. ọpẹ́lọpẹ́ ọlọ́run. kíkọ́ mo fẹ́ máa wá one hundred and twenty thousand lọ. ọlọ́run ẹ jẹ́ ah, ká dúpẹ́ fún mi. dídé you are embarrassing me. sit down sit down a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó dá àmú ti gbọ́ ọlọ́run àjẹ́ kó yọrí sí rere a ó gbóhùn ìyá a ó gbóhùn ọmọ déwé tí ń bọ́ lára igi tí kì í ní igi lára bẹ́ẹ̀ lọ́jọ́ fún mi àárín ṣe ti gbọ́ ẹ wá gbọ́. mo fẹ́ sọ nǹkan kan fún yín tó jẹ́ nǹkan tó máa ń dùn mí lẹ́yìn bá jẹ bẹ́ẹ̀ ni kíní kan tó máa ń dùn mí yìí tí mo fẹ́ sọ fún yín ni pé ìṣe ni mo kórìíra kí n máa ṣoore fún mi kó máa padà wá dúpẹ́ fún mi. bẹ́ẹ̀ ni ọlọ́run ló lóore òun ló ní aṣọ oore òun ló sì lẹ́nu tá à ń ṣe oore fún yóò máa kí ló ìjọba mi yé yín bẹ́ẹ̀ ni tí n bá wá ṣoore fún yín tẹ̀ ń padà wá dúpẹ́ lọ́wọ́ mi ìṣe ló dàbí iṣẹ́ oore tèmi ń dúró kọ́lọ́hún ó ṣe fún mi torí ọlọ́run lèmi ṣe ń ṣoore bí ìgbà tẹ ẹ fẹ́ wá fi owó pẹ́tẹ̀ ń dún lọ́wọ́ mi ẹ fẹ́ fi gun ọlọ́run dànù lọ́wọ́ mi ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe ìbínú ẹ̀ ọlọ́run ló ti alẹ́ kẹ́tìdé má ìbára sùn kẹ́tìdé má lẹ́dú rẹ̀ má ti lọ. jọ ọmọ ìjọ ni o máa máa kúlẹ̀ o tún kúlẹ̀ jù ah! dábò ẹ máa lọ. àṣé igi tó tọ̀ ọ́ àṣé kì í pẹ́ nígbó àhùwà rere ló sùn wọn a lè padà wá dìtàn rẹ kò sẹ́ni tí ò ní dìtàn lọ́jọ́ tí ikú bá dé káhùwà rere ló sùn wọn a lè padà wá jẹ́ tàn rere. service at the end of the Ah, smoke a long time. Well, what's your sin? Seriously. Ṣá ẹ máa ṣáájú wàhálà kitchen ẹ máa ṣe oúnjẹ tó ń jẹ bàbá rẹ di ẹ máa ní ẹ oúnjẹ ń ṣe ìrànṣẹ́ yín. Mo ní pé oúnjẹ yìí fún so enjoy. Hmm. Àdúrà tèmi fi gbà nílò. So do you like it? Mm, no, I love it. Thank you. You know something? A lot of beautiful ladies. Okay, No, I can oúnjẹ ṣe àwọn for you. You mú just sí Oh no. Are you? you are beautiful I am beautiful. Thank you. That's why I love you baby. <laughs> I love you too. Mm. Mm, baby check kí mi máa lọ sókè kí lè bí ọmọ aṣọ tó fẹ́ wọ̀ sílẹ̀ fún mi pé kí mi Oh, that would be nice. Right. Which is the waste to engineer. Baby, me now. Mm. ṣe ti rí òjò tó ní kí n dúró fún wọn ni kò tí ì dayọ̀. ojú ẹ ṣì ń rọlẹ̀ dẹ̀ ṣe ti rí irú àwọn òjò báyìí òjò àwọn ọmọ ọ̀lẹ́ ni bó ṣe máa ṣú ṣú ṣú tó máa máa wíní wíní wíní tílẹ̀ máa fi ṣú nìyẹn. and ó pé i need to go pay my last respect fún chief understand and chief was a very nice man kò tán wà láyé. ó máa ń sọ àgbọ̀. soon as tomorrow to sign condolence with camp immediately my phone joke with there can hear one say i'll be coming back home straight ṣé o mọ̀ pé chief was a nice man sí wa nígbà wọn wà láyé um, i just have to go. Yahweh. Yeah, ah, you're so beautiful. Thank you. Take care of yourself. Bye. Oh, hey, Yamudu. sí pósí onídẹ onínúrẹ́là ó kú sí pósí onídẹ káṣẹrẹ torí àti sùn kíkú káṣẹrẹ mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè wí nípa tiwa ní rere tàbá lọ tán. ó dàbí kó máa lọ ó dàbí kó máa lọ bàbá onínú. ṣe dárò ẹni rè. àṣé igi tó tọ́ o àṣé kì í pẹ́ nígbó a hùwà rere ló sùn wọn a lè padà wá dìtàn rẹ̀ kò sẹ́ni tí ò ní dìtàn lọ́jọ́ tí ikú bá dé a rere ló sùn wọn. àmójútó lé o èmi lọ ọlọ́run jẹ́ àtà èmi lọ tèmi lọ ń lọ bá òkèlè ká lè mọ bó láti rè. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ àwọn ará ìsì àtọwọ ẹ mọ fóun àwọn olówó bá ṣe wà wọn kì í jẹrun wọn wọn máa ń ṣe kú àwọn ẹran yẹn kó gbogbo ẹ ẹ dà sí ní kó gbàgbé kó wà lọ. láìsí ajá torí olóhùn láìsí ajá ẹ kí wọn pa àjẹkù rẹsì kí wọn gbé bò ń lé sí alájà ń lé ni. ẹ ajá ló máa jẹ. ajá irọ́ ajá ni ọjà ìrẹsì tí mo bá gbé tó wọ́n máa ń nínú ilé ìjẹkújẹ òsì náà sì ní gẹ́gẹ́gẹ́gẹ́ tó fi tó bó ṣe tó yìí kí ló fún àtàlẹ́ jù. ẹ ẹ máa gbé lọ fún mọ mi ni o àṣẹ díẹ̀ kù máa gbé lọ fún mọ mi. ṣé ọ̀rẹ́ o mọ́mí ta ni ìyálà ìyá rẹ ló ń gbóúnjẹ lọ fún níjẹ̀bú òde wọ́n ti ọ́ ni. ẹ kò sí wàhálà kò sí wàhálà ẹ ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ẹ jọ torí ọlọ́wọ́ ẹ má gbàgbé ẹran ẹran tó tóbi dáadáa ṣáà gbẹ ẹ kó pọ̀ nǹkan ti ń ṣe o ṣé wọ́n yìí lébèrè lọ́wọ́ pé kí wọ́n mi ń tẹ́kẹ̀wé ìgbéra onílẹ̀ pé àwọn ò mi o àwọn ah, ní máa pa àjẹkù àjẹkù àjẹkù sájẹkù ni ó yẹ kí n gbé wá bú o. ẹ bó ayé àti kóòkì náà ẹyin lẹ́tí ẹran mi létí yẹn bó jẹ́ kóòkì náà ẹ mú sí i gbogbo ẹ̀ àbí kẹ̀kẹ́ dà sí mi lẹ́nu àwọn máa kó bọ̀ ní tó sì wà lá ọlọ́run aṣọ yìí ẹ lọ rí ẹ. mo mà sí ọkọ̀ wọ bí ọmọ lọ tọrọ ọmọ eré bí àná wọn gbà sùn gbàgbà gbàgbà yà ọ̀sán wọn nù báyìí. èmẹ èwo ni ká tẹ máa bára sọ̀rọ̀ ká máa lè jùmọ̀ ra wa èwo ni ká máa bára sọ̀rọ̀ ká máa lè jùmọ̀ ra wa nígbà tí mo sọ pé kọ́ bá mu kókì ọ̀nà ọ̀nà mi ti pé mi fi kókì sí mo rẹ̀ sọ fún ọ pé kọ́ máa mu kókì wọ́n wá lè jù lọ́wọ́ aṣọ aṣọ yín lọ lọ́wọ́ aṣọ yín bọ̀ ẹ má gbàgbé o. onínú rẹ lọ òkú sí pósí onídẹ onínú rẹ lọ òkú sí pósí onídẹ káṣẹrẹ torí àti sùn kíkú káṣẹrẹ mọ́ wa lọ́wọ́ mọ́ lè wí nípa tiwa ní rere tàbá lọ tán. ó dàbí kó máa lọ ó dàbí kó máa yìí lọ bàbá onínú rè oníwà rè ṣùgbọ́n àìsàn la rí wò a ò rí tọ́ lọ́jọ́. ọ̀pọ̀lọpọ̀ ní ìdáná rí ọ̀pọ̀lọpọ̀ ní ìdáná rí kó sùn ikú pa lọ́kàn ẹlẹ́kẹ̀lẹ́ ni òkà fún rí ikú pa ṣègbà gbájẹ́ lọ láwọn ọ̀hún rẹ ọlọ́run mọ̀ sàrà bàbàbà àwọn ọkọ̀ ìjà ayé ọbẹ̀ ní pọ̀ níkú àwọn ọkọ̀ ìjà ayé ọbẹ̀ ní pọ̀ nílọ àwọn ọmọ ọkọ̀ ọlọ́run ìdá àwọn ọkọ̀ ìjà ayé ọbẹ̀ ní pọ̀ níkú àwọn ọkọ̀ ìjà ayé ọbẹ̀ ní pọ̀ nílọ àwọn ọmọ ọkọ̀ ọlọ́run ìdá bàbá àkókò lọ́pọ̀ kìlẹ̀ ọ̀run rẹ̀ àwọn kan jáyé bẹ́ẹ̀ ni kò ní kú àwọn kan jáyé bẹ́ẹ̀ ni kò ní lọ àwọn ẹ̀ máa kú ọlọ́run ìdá àwọn kan jáyé bẹ́ẹ̀ ni kò ní kú àwọn kan jáyé bẹ́ẹ̀ ni kò ní lọ àwọn ẹ̀ máa kú ọlọ́run ìdá. ọmọ ìfẹ́ bàbá àwọn àti sá ṣe ẹgbẹ́ rẹ̀ látàjẹ́ lọ́lọ́ ti bèrè ooo. ọmọ kẹ́rẹ́ bàbá rẹ̀ ṣùkọ̀rọ̀ kiri. ọba àṣàbí tó ti nà ẹ̀fọ́ aṣọ kúrárà. ọba bàbá fún lójú bèrè ooo bàbá àtọ́ lábẹ́. bàbá mẹ́wàá ló ń bọ́ bá pọ̀ níwá bàbá Bọ́lọ́jọ́ bá ti lọ, bàbá dẹ́dà lè dà sí i. Bọ́lọ́jọ́ bá ti lọ, àmọ́tọ́ra ti ṣe tó. Àpò àdé àmọ́ ìdàlá nígbà kan rà láwáyé nígbà kan làwọn tó ti rájú ṣèjọba kéré. Àpàdé lọ́la ó ti bẹ̀rẹ̀ òun kó bá a lọ́kàn.

dìde rẹ̀ tó bá rí kankan. ó dìde rẹ̀ tó bá rí kankan. ó dìde rẹ̀ tó bá rí kankan. Bọ̀dọ̀ kìíní tó bá rí kankan. Bọ̀dọ̀ kìíní tó bá rí kankan. Abájọ lọ́la tó bá rí kankan abájọ lọ́la lọ́dà nígbà gbọ́. ọ̀pọ̀ àṣàkẹ́ lọ́dà nígbà gbọ́. ọ̀pọ̀ bàbá túndé lọ́dà ọ̀rọ̀ kìíní agbẹ́jọ́lọ́lá gbogbo ní ògbó ni wọ́n ṣe lẹ́dẹ̀lẹ́. àwọn wòlíì yìí àwọn ìbáṣọ bàbàbàbà wọ́n ṣe lẹ́dẹ̀lẹ́. àwọn ìbá ńláńlá wọ́n ṣe lẹ́dẹ̀lẹ́. báwo kùrá ní tẹnutẹnu ajínigbé kùrá ní ìdánwò lẹ́wọ̀ àṣẹ pátápátá. ògbólíbòrí o adébá lórí lọ́rùn tó wí òṣèlú tó lẹ́yìn ẹ̀ dájẹ́ lọ́la o ṣùgbọ́n ọ̀rọ̀ kìíní ọlọ́ọ̀bá mi bọ̀rùn gan dájẹ́ lọ́la o ọlọ́ọ̀bá mi bọ̀rùn gan dájẹ́ lọ́la ọlọ́ọ̀bá mi bọ̀rùn gan dájẹ́ lọ́la ọlọ́ọ̀bá mi bọ̀rùn gan dájẹ́ lọ́la ẹ̀dá kábọ̀ sí ṣọ́kà ẹ̀dá kábọ̀ sí ṣọ́kà bangos ẹ ṣe o mc over to you. <laughs> manager. manager nu. Ah. manager eléré ńlá. manager. <laughs> adúpẹ́ lọ́lọ́. adúpẹ́. Eh, akí ọkùnrin. akọkùnrin o. akóbìnrin. akóbìnrin o. akẹ́rẹ́ náà àfa wa. akáwọn àfa. pásítọ̀. Ah, pastor. mo <laughs> ní yín mẹ́ o. pray pray pray pray salo. hallelujah ọmọ ìgbàlá kò ní kárí kó hallelujah. <laughs> bàbá wọ́n kẹ́yìn náà. wọ́n náà ká wọn àbá. salo aladabe kẹrí. yàrá la wàlẹ̀ wàsálámà. bàmí hmm, àwọn èèyàn ló. àwọn èèyàn ni. eriwo yà. àyàgbó àyàtọ̀ àyà jẹ àyà ah! mọ. o tún lóhùn kan tí máa dùn máa bá mi. ẹnì yẹn máa dé máa yẹra nǹkan ọmọ dùn. wọn dẹ bá a ah, rí àwọn oúnjẹ. adúpẹ́ lọ́lọ́hún adúpẹ́. a kí gbogbo ẹ̀yin tí ẹ jókòó náà. bẹ́ẹ̀ni. tẹ ẹ wá bí oríṣiríṣi kílọ̀bù la pèsè bí lónìí. ẹ kílọ̀bù kan bẹ bí sẹ́dí bíláǹtì bá ń tọ́ ọ́ bá gbò wọ́n náwó bẹ́ẹ̀ náà làwọn kílọ̀bù míì náà tún wà o ní kí lorúkọ ẹgbẹ́ wọn kílẹ̀ ẹgbẹ́ ti wọn owó fún ni ò tẹ́ èèyàn wọ́n ti pòwe fún wọn pẹ̀lú bánà tí ń ta ọ̀ lè rí kọ́bọ̀ gbà kọ́bọ̀ ò lè jáde ní o ẹ̀yà máa kú ẹ̀yà máa kú ẹ̀kú wa ló gbogbo ẹbí òkú akéyìn dáadáa ọlọ́run fọ̀rùn kẹ́ bàbá ọmọ bàbá nu orí kójọ bàbá yìí mo rí wọn ọ̀sẹ̀ ìdí ni àìbí ìbejì <laughs> olórí nu ayọ̀mẹ́ yọ mẹ. ẹ jẹ́ fẹ́ sin mẹ́. ṣègidà ṣègidà. ìlú iná ti yàtọ̀ sí ẹ má rò pé bó ṣe wà ńgbà tẹ́ fẹ́ lọ lóyìnbó lórí sàn án ti ń kọ àwọn oríkúkú orin bí o àwọn hip hop ọmọ wa ti ń kọ hip hop nísìn ní ti ń kọ ọ̀dà o ìkẹtẹ̀ ṣe rẹ́kọ̀dù kan kí ló sọ bí wọn ò kí àwọn aláàjì mọ́ lọ́dún mẹ́wàá èyí tó kí wọn náà ti tó ẹni gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbàsá alájì alájì alájì alájà ah aliwẹlẹ Ọlọ́run ẹsẹ wọn o ah, lágbára Ọlọ́run gbogbo wa bá a ti fi lé wa sí ńlá balẹ̀ o. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ sàmínì. àmì o. èpè mọ́sẹ́ fún yín bá a ti fi lé sí ńlá balẹ̀. ẹni tí olówó tí olówó tẹ́lẹ̀. bí wọ́n ti jáná ilé ẹlòmíì látòṣù kan tí nírètí pé wọ́n ó ti so àwọn ni bí wọ́n ti fi lé sí lọ́wọ́ bá inú ẹ̀sìn dùn ọ̀rẹ́ rẹ̀ inú òkùnkùn náà lọ padà sọnù. àbí. ẹ ẹ wọn bá sọ fẹ́ lómi pé ó eh, ní kú síbi tá sọ ẹ wà yóò sì máa bínú ṣé bàbá yẹn kú síbi tá sọ tiẹ̀ wà. òótọ́ ni sẹ́yìn ó kú sínú yàrá ni. inú kọ́bọ́ọ̀dù lásán wà láì ṣètò. tọ ètò náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu àwọn bàbá bàbá àti àwọn ìyá ìyá wa ni wà ń bí eh. bàbá wa tó ní inú ilé tá a wà yìí bàmí ṣíf bàbá wa onínúure bàbá gidi. bẹ́ẹ̀ni. wọn bàbá nù. bẹ́ẹ̀ni. wọn bàbá àánú. ọmọ kan lé wa. ó lọ ṣe sáàmù. ní iléèwé. ẹ ń lọ́ba fèèlì. kí ló dé. bàbá ẹ̀ bá kì í mọ́lẹ̀ ìgbà tí olórí ìbú ni ẹ elétò ni ẹ. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ Baba yìí sì rè òun fọmọ àràwé ọmọ kọ̀ọ̀kan ìpàdé òbí kọ̀ọ̀kan ọmọ fẹ́ wọ yunifọ́ọ̀mù kọ̀ọ̀kan bàtà iléèwé ọmọ ìjọta kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ibi bàtà iléèwé lẹ́tì mọ̀mọ́ tí bàbá ẹ̀ níṣẹ́ lọ ẹ̀rí bàtà ọmọ mi òwú ń wọ èèwọ̀n map of Nigeria ẹ̀ ti mọ̀ pé olóṣù bàbá ilé bẹ́ẹ̀ làwọn bàbá kan ní ẹ̀ ra yunifọ́ọ̀mù wọ́n ra gbá wọ́n fẹ́ ràwé wọ́n fẹ́ ní à ń pè ọmọ bàbá nù. bàbá nù. bàbá nù. chief bọ̀rọ̀ kìnìún àgbàjẹ lọ́la bàbá wa tí wọ́n dolóògbé inú ọmọ mi ọmọ ẹ̀ dùn bẹ́ẹ̀ yẹn bá kó gbogbo ọmọ sí amẹ́ríkà tó wá kúkú ẹlẹ́yà ọkàn fòkú ara rẹ̀ ṣòfò ni káwọn ọmọ tó dé sáà wọ́n ti sìnkú mùsùlùmí bàbá yìí onínú rẹ ní èèyàn sí ni àwa ń jẹ́nu owó wọn o ọ̀rẹ́ mi tó mú mi débi náà ń jẹ́nu owó wọn. èmi mo gbaṣẹ́ fún bàbá nù ní agbára lọ́n gbogbo ẹ̀yin tẹ́ bàbá yáṣẹ́ o ẹni ò ní kú kú òjijì pásítọ̀ ikú òjijì ò ní pa ẹ̀ olúwo mi o àgbàgbà mi gàn kò jẹ́ tó ń béèrè mi ee bàbá o bàbá nù bàbá nù ẹni ò ní kú kú òjijì ẹ o ti wá rí bó ti rí nu ẹ já nínú ètò yìí èní ni alẹ́ ìwé kìpè fún bàbá wa táǹsì bàbá nù ní ọtẹ́ bẹ̀ wọ́n ìyà tọkùnrin wa jẹ ní ayé nù awọkùnrin á sọ fàtà èkú ni ẹ wo òwú nù nù gímú ẹ bólórí bá wọ stúdíò àwọn obìnrin ní ọ̀pẹ̀lẹ́ ìyá o ìyá mi o ìjọ ò lẹ ti gbọ́ bàbá o. bàbá mi o. mami òwòwò apẹ́lẹ́yé dádì ìjọ ò lẹ ti gbọ́ dádì òwòwò orin ẹyọ kan ṣojú ẹ̀ kàn pọ́sì fáwọn ọkùnrin ní àti pé bàbá rẹ inú ilé rẹ náà lọ́wọ́ àwọn ìwọ náà ń lọ múra sí nǹkan burúkú ní máa ṣe òkúta nílẹ̀ mọ́ pẹ̀lú àwọn òwú olórí ibú tí wọ́n kìbọn ní wọ́n mú ẹ àti tí kíwèrè máa rùn nígbà wọn náà ògógóró ti bá yé ẹ yé. <laughs> ó ti bá oh my god. ẹ wo ẹja kúrò lórí ìradàdà ètò ọbẹ̀ ń bẹ̀ sí ní pé àwọn bàbá wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n mọ̀ sọ tí wọ́n lè rí sọ lórí ọ̀rọ̀ bàbá yìí. nípa bàbá hmm. ní ti dáadáa. ẹni àkọ́kọ́ tí wọ́n kọ̀ pé ń bo ní ká ti bẹ̀rẹ̀ sí ibi. kò síbi tá a ti mú tí ò dáa. ẹ̀yin ọmọ ẹ kú jókòó ẹ̀yin bàbá ó da o lẹ́yìn eléyìí ẹ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan rẹ dáadáa dáadáa fún èyí tẹ́ ti ṣe tẹ́lẹ̀ ẹ̀yin arákùnrin rẹ́rìn rẹ́rìn rẹ́rìn bàbá ti lọ má ọjọ́ rẹ́rìn. <laughs> bami tí mo kọ́kọ́ fẹ́ pé àná ni chief chief doctor doctor olúwo olúwo ifá ifá kọ́ládé kọ́ládé yabani fún ẹ ní àtẹ́wọ́ tó ní bàbá yà ẹ̀ka ni kó pàtẹ́wọ́ yabani pàtẹ́wọ́ fún bàbá wa kólóso tọ́jú tiẹ̀ sáà yabani pàtẹ́wọ́ fún bàbá wa bí ẹ ti mọ̀ ẹ̀ pàtẹ́wọ́ fún àwọn. bó tún ní slogan tiwọn. wọ́n ní ee pàmẹlẹ. àwọn ẹ̀tẹ̀ ẹ̀ lé dáhùn pàmẹlẹ bàbá o ọ̀ sífìlà ń wájú orí adé ẹ má bínú o mo fẹ́ sífìlà yìí tẹ́lẹ̀ tún wọ́n sẹ́ mọ̀ orí yìí ní fọ́ọ̀tì bẹ́ẹ̀ni torí ọ̀dọ̀ ọba tí mo ti ṣí orí àfi tú ni o ṣé n ṣí. ẹ má jẹ wọn sí mọ sí mọ sí. kí n sí kárí èsì o nǹkan kan ṣẹlẹ̀ sórí orí. orí rèé torí ọlọ́run ibc ti ọ̀kadà. àbájọ wọn èyí sàṣàparí. <laughs> àmọ́ eh, má ṣẹ̀fà o ìfọ́ ọ̀dà parí mọ́ o eriwo yà. àyà jẹ́ àyàmọ́. ẹ ṣeun mo kí ẹ̀yin èèyàn wa mo rí i wípé yóò máa ya àwọn èèyàn lẹ́nu púpọ̀ nígbà tí wọ́n ń wo àwọn ẹgbẹ́ mùlẹ̀ mo sì mọ èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ èrò ọkàn ẹ̀yin èèyàn ni wípé bóyá olóyè bọ̀rọ̀ kínní àgbájé lọ́lá bóyá ó ṣẹgbẹ́ múlẹ̀ kò bá wa ṣẹgbẹ́ o kò bá wa jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ kò sì bá wa mu ṣùgbọ́n ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún àwa ẹgbẹ́ múlẹ̀ gbogbo dáadáa tó ṣe fún wa ló mú wa bí. Hello. Yes, I've seen your name. Please call me back in the next five minutes. I will call you back in the next five minutes. Please bear with me. ẹ ṣe olúwawo ẹ jọ̀ọ́ ṣe bínú sí mi wọn ẹ bá bínú. ee eh, rárá àbínú àbínú ẹ ṣeun adúpẹ́ Olódùmarè ó wà pẹ̀lẹ́yìn náà ara ń tà ń sọnù wọn àwọn àgbà bọ̀ wọ́n ní bá a bá ń retí èèyàn tá àti ìrì kò yá bínú nítorí àmọ́ ń tọ́ dáa dúró àwa rò pé ẹ ti bínú sí a ní ìbóyá ń bá wa jà. Ah, ọlọ́run ò jẹ́ ẹ ìbínú ah, kẹ ọlọ́run jẹ́ o kò sí ẹ wo ó wá iṣu èrè kó gẹrun rí ẹ ọ̀nà ló pọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin àgbà náà lẹdẹ tún máa ń pa lóore àbí bẹ́ẹ̀ kọ́ ẹni pé ẹni tá yóò bàjẹ́ òsìn oṣù tẹ̀lé ní wọ́n gbàgbé wa hmm, àbí bẹ́ẹ̀ kọ́ gáyé hmm, ọmọ gbàgbé wa àṣẹ àmì àṣẹ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn o. ẹ̀yẹ̀ ni a máa retí lọ́la. yes láàárọ̀ la lágbára ọlọ́run màá rán pa mi wá ó gbé màálù yẹn wá lọ́la then ètò ti envelope àṣùṣùà màá gùn sí bàbá ránṣẹ́ sí i <laughs> lágbára ọ̀nà ẹ̀sìn àdúgbò ẹ̀ o bẹ́ẹ̀ bá ti ń ta ní ọmọ ọjọ́ Elédùmarè ọba ayé á máa jẹ́ yín rè bẹ́ẹ̀ ti gbàgbé wa ìyá àwọn tó láyé ò ní gbàgbé yín àwọn ẹ̀dá kò mọ̀ fẹ́ bẹ̀ ìfẹ́ bẹ̀ kan sí irú ọdún tá a máa ń ṣe a pé ẹ̀ sara wa àmọ́ àwọn èèyàn náà máa ń jókòó pẹ̀lú wa káwa náà wá pọ̀ yín lé lójú gbogbo èrò kí wọ́n ti ẹ̀ráwa náà pé èèyàn pàtàkì wá wá wá o. ok ẹ fẹ́ kí n wà pẹ̀lú yín lọ́dún yìí. tàbá tó bá rí bí ọjà. àṣẹ rẹ ti balẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni màmá create the time out of no time láti gbà yín ìjókòó rẹ ó dà bẹ́ẹ̀ ẹ fẹ́ bẹ́ẹ̀. chief ẹ dákun tẹ ẹ bá ń bọ̀ kó má jẹ́ yìí nìkan ẹ dákun ẹ bá mú màdàm dání. ó yìnbọn lù lá àwọn obìnrin bẹ́ẹ̀ ni i like that ó dábẹ́ wọn fẹ́ ká ṣe ní àwọn àwọn ọkùnrin nìkan ẹ ọ̀dà màá dẹ̀ máa jíṣẹ́ fún lágbára hmm, lọ máa jíṣẹ́ fún àjọba bẹ́ẹ̀ lọ́la. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ mo rí lè appreciate ẹ fún ọ ní o ẹ ṣe mo rí lè appreciate ẹ ṣeun ẹ ṣeun lójú ti wà ẹ ojú ọjà yẹn dáyé ẹ lè bá àwọn àlejò tó kù ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe wo ẹ ṣe wo ó dàbí tó máa lọ ó inú wa dùn ẹ̀yìnlẹ̀ ṣe púpọ̀. tọmọdé àgbà ló ń ṣe dárò kíní ipò ọ̀pọ̀ ọ̀pọ̀ méjì. èyí ọkàn ah, lèmi rò pé yóò jẹ. èmi mà ti mọ̀ pé bí ó ṣe ṣe nù ńgbà tí yọjú sí fún ara wa mo mọ̀ pé yóò lè kàn. ó kéré gan-an lẹ́yìn envelope tí mo ti fún yín nílé tán ní kí n fún yín ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yin ìpínlẹ̀ practitioners chief òkè fi ṣeré rárá wọ́n ní lẹ́yìn ilé ìtàn olùṣe yìí lọ́jọ́ ọdún yìí gbọ́ngàn àwọn àtúnṣe bẹ̀bẹ̀ fún yín sọ̀rọ̀ ẹ̀ cash fún yín. ìgbà wo ni a gbà fọ́ọ̀nù. ọmọ mi pé pati yín tẹ́ fẹ́ ṣe lè mo ní fọ́ọ̀nù yẹn. pati ni pati. wọn ma ẹ̀yin wa bá a wí fún sífù pé ànímọ́ báyìí ni pé ńlá sọ tiẹ̀ aṣọ yìí ò ní wọ́n wọn. àṣẹ ọ wí fún ọ pé ara pápá ńlá bẹ́tú òjòjò ní sókọ́ mọ̀nájà owó ni ọmọ bá wọn gbé wà á wí fún ọ pé gbogbo àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ á wà yọjú sí ọ nílé á tún tún ọpẹ́ dá. Ah, bàbá sẹ́rí gbogbo àwọn ilé ìtẹ̀sọ yẹn mi ò ní lè gbé sórí eléyìí ti máa jíṣẹ́ fún mi pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ àwọn òkè dúpẹ́. òwe kọ́ ni wọ́n pa àdúrà ni wọ́n ṣe bí wọ́n sì sì ṣéhùn yọ bẹ̀lẹ́dà wọn lé pápẹ́fẹ́ ṣe ń fẹ́ tí kangi oko la àdúrà tí olúwo ṣe ní yọ kàn sí ìbùdó. àmì àmì àmì it's okay it's okay so màá jíṣẹ́ yín ẹ ká fọ́ọ̀nù yín o ẹ ṣe gan. ẹ ń báwo ni yín ọ̀ dé. ìyẹn tẹ bá fẹ́ ṣe pátì yín náà ni. ẹyin ìyá pè é. kìnìún pọ̀. ìyẹn pọ̀ mọ̀ ń wò pọ̀ pọ̀ náà ṣé bó ṣe pọ̀ tó iná gbogbo rẹ̀ náà ni àìsè ọdún tán. Ah, bàbá ẹnu yín làṣẹ wà ní. a ṣe àlò méjèèjì tán. Ah. ká dàbí ọgbọ́n kọ́. ká dàbí ọgbọ́n ni o bàbá. ṣe é rí báwọn ṣe é rí pé ó tọ́ sí ẹni tí a fi ẹ̀yẹ fún bó tilẹ̀ jẹ́ pé ààrò ikú rò báyìí ṣùgbọ́n Olódùmarè mú nǹkan rẹ̀ lọ ọba adẹ́dá ṣẹ̀dá kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. ó ṣe púpọ̀ náà rọ wa kò sígbà tá a sunkún wá tá a ní bẹ́ẹ̀rín bóde a ọmọ ṣe onínúure lọ ṣìkàṣìkà ẹ̀dá ó eérú abanijẹ́ ẹ̀dá ẹni bíi báwọn èèyàn bá kú wọn nẹsẹ̀ sáàrò gbọ́rọ̀ ni onínúure àtolódodo èèyàn ẹnìkan ní kú sínú òpósí idẹ inú òpósí idẹ ló kú sí ó sì dàn lójú pé inú afẹ́fẹ́ rere ni ó wà yóò ti wà ní apá ọ̀tún Olódùmarè báyìí tí ó mọ̀ gbádùn nítorí iṣẹ́ rere tó ṣe. Olódùmarè bá a tún tẹ sáfẹ́fẹ́ rere kó fi gbádùn kún gbádùn rẹ̀ gbogbo ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ iwájú tó dojú kọ bá a bá sọ pé kó dá ó ti dá èmi ń wò báyìí iwájú rẹ̀ ti dá nítorí ayé rẹ̀ gan dá ó hùwà dáadáa ẹ wo ẹja ṣe rere o kí a lè rí tiwa wí tá a bá lọ èmi olówó tí mo wà wájú yín lónìí ó dá lójú pé iṣẹ́ rere ń bẹ lọ́wọ́ mi mo ṣe dáadáa ìwà dáadáa níṣẹ́ ń bẹ lọ́wọ́ mi mo fi ifá nǹkan rí bí kú bá dé lónìí ibi mo dúró sí ibi kú bá lọ́ọ́yà ọ̀yà náà nù bí mo bá padà jókòó bí kú bá lọ́ọ́yà ọ̀yà náà nù tọ̀rọ̀ dá pé mo ṣe dáadáa. Hmm ṣe dáadáa o kí ikú ọkasẹ́ rẹ̀ mọ́ a lọ́wọ́ ńlọ́dà ikú kasẹ́ rẹ̀ mọ́ a lọ́wọ́ Olódùmarè bọ́ ọ bá lọ yá àwo fọwọ́ òkun lélẹ̀ nù ọ dá lójú pé iṣẹ́ ọwọ́ mi dá mọ́ ń lọ náà nù ẹ rere o ọjọ́ bá ń lọ. ẹ bá ní pàtẹ́wọ́ fún. ẹ bá ní ẹ bá ní pàtẹ́wọ́ fún àwọn bàbá ẹ pamọ́lẹ̀ o kò tiẹ̀ yìí sì kéèyàn máa tako òkú. barisa ló dẹrù ẹ wo ọtẹ ọbẹ ẹtẹ sí i bari èmi kò ṣe lábàá tó kò ṣe lọ o fi pọn bàbá lé inú ohun ọlọ́mùbádùn nígbà bàrí ṣe dẹ́tí ọba gbogbo ẹ̀jẹ̀ bàbá ní kú tí ọ̀pá mi lè bí kókó kópa mọ́ dàbí ikú pàyà lọ sí dọ̀pẹ̀mú ọba kìyàmẹ́lẹ̀ ìwọ̀n ló rọ ìyá lọ. mo bá sọ fọlọ́n pé mo ń lọ ọkọta ńlọrọ ipa yìí ọlọ́run ní bàbá ìfàsẹ́ ní kò fún. <laughs> àwọn oníbùjì ṣe mítìn jọ náà gbogbo àwọn olúborí náà ní wà bẹ́ẹ̀ lọ́kàn wò pé barista lọ́yọ̀ kun ẹ̀ ikú kan fún fàsẹ́ ni bàbá bá sanukun mọ́lẹ̀ wọ́n wá tọ́jú orúkún ètí tí kò lò bàbá bá yà padà sí studio wọ́n bá di bí n bá dìde wàlàyé ojú ti <laughs> ẹ bọ̀ wa ẹ ṣe rí oyè àwọn sẹlẹ́nì tẹ̀ máa lè jù fún mi superior lays evangelist eh, international eh, major coordinator eh, James èèyàn kan ṣoṣo. ṣùgbọ́n àwọn bàbá wa yìí ẹ oyè tiwọn bàbá wa nínú Olúwa tí hmm. Ọlọ́run pè ẹ tá a fẹ́ àmì òróró yàn bàbá wa pastor reverend Gabriel ẹ bá ní fún ọ ní àtẹwọ́. ẹ náà bàbá àfọ́fà sọ wà látẹ̀wọ́ olóyè nìkan ni. hallelujah hallelujah ẹ ṣe bàbá ẹ ṣe o ẹ ṣe. ọmọ ìgbàlá ẹ ṣe hallelujah. ọmọ ìgbàlà ẹ ṣe hallelujah. ẹ jókòó à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé lónìí àdúró nìyí láti wá ṣe ìsìn ìgbẹ̀yìn àti ìdágbére fún ẹni wa ọ̀wọ́n. ènìyàn wa tó ti fi taratara ṣiṣẹ́ fún ọlọ́run a rí i pé gbogbo àwọn ẹlẹ́sìn ló wà náà lónìí bí a ti rí àwọn bàbá wa tí wọ́n jẹ́ aláwo níjókòó a rí àwọn ọmọlẹ́yìn Kristi níjókòó bẹ́ẹ̀ náà ni a rí àwọn bàbá wa tí wọ́n jẹ́ Ṣéhù náà ní orí ìjókòó bí a bá rí i tó bá jẹ́ ibòmíì ni ìjà ni wọ́n tún pẹ́ta tí wọ́n mọ̀ fà ṣùgbọ́n eléyìí kò ṣẹlẹ̀ lónìí ọmọ ìgbàlá ẹ̀ ṣe hallelujah. hallelujah. eléyìí ló fi hàn pé bàbá yìí àkàndá ènìyàn ni tó fẹ́ràn gbogbo ènìyàn. ẹ wo wọ́n ṣe fún ọlọ́run nígbà tí wọ́n wà ní ayé yìí ohun gbogbo tí wọ́n ń ṣe wọ́n jẹ́ kí a mọ̀ pé lóòótọ́ àti lódodo asán láyé àwọn mìíràn wọ́n di ilé ayé mọ́wọ́ wọ́n wà mọ́wọ́ koko ṣùgbọ́n tí bàbá wa yìí kò rí bẹ́ẹ̀ wọ́n ju ilé ayé yìí tẹ̀lé ń ni gbogbo ẹni tó bá bá ẹkún dé ọ̀dọ̀ wọn á bá ẹ̀rín kúrò ní gẹ́gẹ́ bí àwọn bàbá ti sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká wò ó irú àwa tí a jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kò sí ìgbà tí a ó ṣèkórè inú mi dùn pé àwọn àti màmá wọn wà níbí lónìí lórúkọ Jésù màmá ẹ̀mí yóò gùn dáadáa ẹ ó tọ́jú àwọn ọmọ yẹn ó sì jèrè àwọn ọmọ náà bàbá wa yìí wá gbé owó tó tó owó kalẹ̀ fún wa gbogbo ohun tí à ń ṣe nínú ìjọ wa bí ẹ bá fẹ́ tún sọ́ọ̀sì ṣe wọn á bá wa ṣe é bẹ́ẹ̀ni bá kú gbogbo rẹ̀ inú mi dùn lónìí láti sọ fún yín mọ́tò tí a gbé wá síbí yìí bàbá ni wọ́n ra mọ́tò yìí fún wa kò pẹ́ ẹ̀ ní ọlọ́run àwa fẹ́ràn wọn ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ àwa fẹ́ràn bàbá ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wọn jù wá lọ nítorí náà a ò lè gbàdúrà fún òkú ṣùgbọ́n a ó gbàdúrà fún àwọn ọmọ wọn lórúkọ Jésù ẹ ó jèrè ẹ ò ní sánkú mo wá sọ fún yín lónìí gẹ́gẹ́ bí àwa ti ṣe wà báyìí àwa kò bẹ̀rù ikú bí ikú bá dé lónìí tó bá lóun dé ó yẹ kó máa bọ̀ àwa ò bẹ̀rù rárá nítorí pé kí ni àwa onígbàgbọ́ a ò ní àṣẹ láti máa bẹ̀rù fún tó jẹ́ ikú àwa kì yóò bẹ̀rù àwa kì yóò bẹ̀rù bí ikú tilẹ̀ dé lónìí àwa kì yóò bẹ̀rù ní orúkọ jésù ó ń sọ fún ibà wà lórí àpáta ti kristi ní lónìí lónìí kò sí ohun tí yóò ṣẹlẹ̀ olúwa ti wà pẹ̀lú wa ní báyìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ti ṣẹlẹ̀ lórúkọ jésù ẹ ó ṣe rere nínú ìdílé yìí ẹ ò ní kánjú kú mọ́ ẹni tí yóò kú yóò dàgbà yóò darúgbó lórúkọ jésù olúwa wa àmín. ẹ jọ bá wa kọ́ àwa kì yóò bẹ̀rù àwa kì yóò bẹ̀rù bíi lónìí àwa kì í o. ẹ bá yẹn fún bàbá wa ní àtẹ́wọ́. ẹ sá wọn lára. Ah! ó mèrèǹgì lónìí o. ó mèrèǹgì. ó ah! gbà wá táwa. ẹ pàtẹ́ fún bá sọ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ sí i wọ́n ní ká pàtẹ́wọ́ fún àwọn. yín tá n sọ fún yín nù. ìwà rere lẹ̀ṣọ́ èèyàn. bẹ́ẹ̀ni. olúwa ikú jòkó. wọn a ti kí wọn. ẹ má bínú o àwọn olóúnjẹ wọ́n ń ṣètò lọ́wọ́ o. wọ́n ń ṣètò gbogbo ẹ̀. gbogbo yín náà jọ wọ́n ń so ti oúnjẹ lọ́wọ́ màálù lọ́wọ́ ń ta rẹpẹtẹ wọn ẹ gbogbo ẹ náà ẹ torí bàbá ni níbi ẹyẹ ọmọ lọkùn ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ ẹ ra o ẹ kú ẹdùn báyìí ká má fari apá kan dápá kan sí bàbá wa nínú olúwa ẹni tí ọlọ́run yẹn tí ọlọ́run sì pè. tálọ̀ ń pè wọ́n nílànà ti mùsùlùmí. nílànà ti mùsùlùmí ni. sẹ́pẹ́tì ń bá nẹwọ́ sóòrùn òrùn ó sì pàdú rẹ. yóò pàdú rẹ ni. wọ́n bá ní kójú òórọ̀. yóò bẹ̀rẹ̀ ni wà wà wà wọ́n bá ní kó òrùn ó dákẹ́ òrùn ó sì dákẹ́ yóò sinmi ẹnu. bàbá wa bá ń sọmọ lórúkọ bàbá ẹ ẹ máa dúpẹ́ tí àáfà gidi lẹ́yìn àáfà àáfà náà dàbí ìkómọ mi rúgbà mo bí mi sùúrà ńgbà àáfà àtinú ẹ̀dùn tàtórí owó bẹ́ẹ̀ ni tọ́ nbí tá a bá dé yìí. a máa tẹ̀síwájú pa gbígbé orúkọ ọmọ jáde. sẹ́ẹ̀rẹ́ orúkọ ọmọ yìí eh, eh. ká tó gbé e jáde ṣùgbọ́n a ṣàdúrà. Eh? a sọ fún ọlọ́run ọba pé gbogbo ibi tó mọ yìí ò dé tí bàbá ọmọ yìí ò dé. kọ́mọ yìí débẹ̀. kọ́mọ yìí débẹ̀ èmi ò ṣe lọ ẹ̀wọ̀n rí. mo máa pe àfàfẹ́ ṣé. sí ọ̀rẹ́ yìí. àwọn olú ẹ̀wọ̀n rí o ṣe ọmọ olú ẹ̀wọ̀n lẹ́ yìí ẹ bá mi pè bàbá wa sehu ali ali sehu ali sehu ali sehu ali sheik sehu ali sheik sulaimana sulaimana omilagbara wa omilagbara ẹ bá mi pè bàbá wa kọlọsi diẹ kó di tiẹ mọ. ọ̀là níbi tí ayé lọ ní ìsìn bẹ́yìn ẹ bá ń jáde tí ò ní ambulance lẹ́yìn ayé rẹ̀ ó sì bí mo ṣe ń bọ̀ báyìí ilẹ̀ ẹ̀rọ agbègbè lọ́ta lẹ́yìn mi àwọn bí gómìnà náà bá ń lọ ẹ gbọ́ wọn ní tó jẹ́ kí ẹ gbọ́ gbénu mo kí nígbóló nǹkan tí ó jẹ́ wípé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. ọlọ́run ọba ń kẹ́ yín o ọlọ́run ọba ń ṣàánú yín o gbogbo ẹ̀yin èèyàn tí ń bẹ ń jókòó pátá mo kí yín o ǹjẹ́ bàbá tó kú lónìí ṣe dá bẹ́ẹ̀ lẹ́yìn kálukú wa ó ṣe dá o. ẹ bá ń yombo anabi muhammad ani ẹ yombo anabi muhammad. àbá yakubu díẹ̀ díẹ̀ ibi àwọ̀ ayé rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta la péjú bí mo ṣe ń bá ọ̀rọ̀ bọ̀. ẹ tún rí i pé àwọn alábàlá kejì náà wọ́n ń bẹ́ ń bí tòun ti kóòtù. Ah, ah, ah, àwọn àwọn àwọn àwọn àwọn àbí pẹ̀lú kóòtù. tọ́ àdúgbò fọlọ́hún. alihamdulilayi. ẹ rí hmm, láhìlá ilẹ̀lá muhammadu rasulilayi sàlámù. ẹ̀ẹ́dẹ́gidì ẹgbẹ́ ọlọ́run tóbi ikú la pẹ́ ẹ̀. la illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam ta ni kú láyé yìí bàbá wa anabi adam alayhi salatu wa salam bó ti wulẹ̀ kọjá pé òun ni èèyàn tó lọ́n kọ́kọ́ dá sórí ilé ayé okú kan yìí náà ni tí wọ́n bá ń pé ìgbà ọdún ọdún kan fẹ́ nìkan ẹ̀ rí pé wọ́n ń tan ni ta ló tún lè pẹ́ láyé bí ànábì nù àmọ́ kò sí ẹ rí bàbá wa tí wọ́n papòdà chief bọ̀rọ̀kìnní agbájé ẹ pé ó kó wọn dé dáadáa gbogbo ẹni táwọn yorùbá bá ń pè lágbájé ẹ lọ rèé tu wò dáadáa sàlámì ní jẹ ẹni yorùbá fi máa ń pè gbogbo sàlámì ní jágbájé bàbá yìí ṣe dáadáa lórí ẹ̀pẹ̀ bí wọn ò bá ṣe dáadáa ẹ ní ra wa ń bí lónìí àmọ́ haúsá náà sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní alimunturi gankó wá. A'udhu billahi minash shaitani rajim. ajana sì má ti lọ jìnnà òní yẹn sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ pé bọ́yá afẹ́ fàáyà afẹ́ bá wa sọ̀ tààtà níbi ọ̀rọ̀ kú ni. ẹ rí bàbá wa agbájẹ́bọ̀rọ̀ kìnní tó ṣaláìsí wọ́n dá lọ́mọlúwàbí wọ́n sì hùwà rẹ̀ téèyàn hù láyé kí wọ́n tó lọ kò sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ bí wọn ò bá ní irú wa ò ní sí bí lónìí níbi tí bàbá yìí dáa ní mọ́sálásí ọ̀dọ̀ tiwa tá a ti ń ṣe àsàlátù èèyàn mẹ́sàn-án ni wọ́n lọ Mẹ́kà. ẹ gbọ́dọ̀ tó pé. ìwọ ló gbà lọ rẹ̀ gbà lóore. ìkẹ́ àtọ́là tó pé. tó pé. àṣàlá tún lọ́pọ̀ lọ́pọ̀. lọ́pọ̀ lọ́pọ̀. báwo ló ra èmi yóò ní wá sí agbáyé àbá mi dáadáa. ẹ ẹ làbàríkà ẹ làbàríkà ọlọ́run jẹ́ mi yóò gùn. bàbá yìí máa ṣe dáadáa ungura ti ń bọ̀ yìí wọ́n ti sọ fún mi pé kí n fún àwọn èèyàn ló kọ mẹ́ta ó kọ èèyàn mẹ́ta tí ó tún lọ ungura. ẹ dákun kí la gbélé ayé wá sí ná. bàbá yìí lówó lọ́wọ́ wọ́n sì fowó wọn tún ìsìláàmù ṣe nígbà tí àwọn bàbá ọlọ́pàá jáde lẹ́ẹ̀kan wọ́n sọ nǹkan ribiribi tí wọ́n ṣe fáwọn nígbà tí àwọn pásítọ̀ náà ó sì bọ́ bí àwọn náà sọ nǹkan ribiribi tí bàbá yìí ṣe. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ẹ̀já ẹ̀já túnlé ayé ara wa ṣe bẹ́ẹ̀ yẹn fi gbogbo ó ra tíà ní lẹ́bàlọ́n wàláyé ó kù bẹ́ẹ̀ náà ni kótó tí a kálé kọ́ gàbí spíkà olórin yóò kú kẹ́yìn náà ni kí la wá ní ṣe dáadáa fún alimotu náà káfọ́nì náà wá èso alimotu tẹ̀ ń wo kó tó ṣe wá sí i. alimotu káfọ́nì náà wá èso dúnìyẹ. Eh, ajánásì ajánásì mọ́tò dìnnà mọ́tò dìnnà àwọn èèyàn bẹ́ẹ̀ ń bí tí wọ́n jókòó tá a bá ní ká máa fáyà ilẹ̀ ó sì sú bàbá yìí ṣe dáadáa kó tó di pé wọ́n jáde láyé jẹnẹrétọ̀ tí ń ṣiṣẹ́ ní mọ́ṣáláṣí wa ò gbádùn a sì sọ fún wọn bàbá yìí sì tún wá kówó lẹ̀ la ilaha illa muhammadu rasulullah sallallahu alaihi wasallam. wọ́n ra jẹnẹrétọ̀ tuntun. Eh? kí ló ń ṣe yìí. mo mo mo mo bẹ lo ráìtì mi. ọbẹ̀ gún tébù lọ́bẹ̀ ni. ọ̀dà eh, eh. kò burú two thousand five mo ní ọkọ sáré kọ̀ ọ̀run. 2005. thousand five kí ló kọ́ yìí. owó kọ two thousand five o fáìfù yẹn wá gbọ́ ọmọ pọ̀ sísàlẹ̀. Ah, ọlọ́run ti jọ sọ̀kan ìdájọ́ àtàláfíà ọyẹ wa kọ one thousand seven hundred owó òfìsẹ̀ bí lè láì one seven owó òfìsẹ̀ bí lè láì kọ́nà seven ní ẹ dá ayé pé bí abalẹ̀ wọn lọ àfi club ah. kí o tó kọ́ yìí one seven. ló dàbí àgélébù yìí kò burú kí ló dùnkùn tá a fẹ́ kọ́ o. pẹtrol tààrà jẹnẹrétọ̀ àti ọ́ìlì. wá wá wá tù. wá tù ọ̀rọ̀ ti yàn ọ̀dà ràjà. salamu aleykum sa. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu àbí èrè o bí èrè o. ẹ o ṣé dákun kí ló dé tó ń pariwo báyìí ṣé mò ń kọrin ni. mo ní kí má tiẹ̀ kí wákà yóò ṣòfò ni. kò wá wákà kó ló gbé wá fún ajé ni ó rarùn èyí ń jẹ́ gẹ́gẹ́ bíi kéwú àbí mọ́tì ní tá a yìí bàbá ayé àkàn ò lè fà ó rarùn òsì ẹ ajáde ẹ pẹ̀lẹ́ ẹ. ẹ lẹ́rìí mi sà chief ló rán mi sí wọ́n ní lórí nǹkan tẹ́jọ́ discuss last time concerning the generator tó ń fún yín problem àti pumping machine wọ́n ní kí n fún yín ní tókì yìí sá. Allahu Akbar ẹgbẹ́ lọ́n tóbi. Allahu Akbar. ẹ̀ka mọ́ lọ́hún. Allahu Akbar Allahu Akbar. adúlówó lẹ́yìn. tókì ni sá. ẹ má pè mọ́ ẹ dákun ẹ mọ̀ pé tó kì í mọ́ owó tẹ́ gbọ́n wáyé sowó kéke kéèyàn fẹ́ ra jẹ́rìtọ̀ gan sẹ́líkọ́pítà eléka ah! ẹ wo ẹ ṣe gan o ẹni mo ní ọlọ́run jẹ́ mi wọ́n kù fún wa bí ẹ ṣe ń ṣe sí islam yìí náà ọlọ́run bá ọmọ náà wọlé sàn náà ẹ̀yin náà tẹ wá tí ń wá lọ́tún lọ́sí ẹ̀jọ́ oṣù yín ọlọ́run níjọ́ oṣù yín ẹ̀yin náà yín agbára ọlọ́run ọba ìjẹ́ yìí ò ní tán lọ́dọ̀ wọn ọ̀nà wà ní díbẹ̀ yín náà ẹ ṣe mo dúpẹ́ o ẹ bá ní kí wọn o ọ̀dà o. yà ẹ eh, bros ẹ take care ẹ ẹ ẹ ẹ àwọn àwọn ọmọ kéwù kọ́ wọn ọ̀rọ̀ yín. ẹ wo wọn máa rí gbogbo ẹ láti kó pọ̀. ẹ̀yin ẹ máa lọ tí ẹ máa lọ tí ẹ máa lọ dákun. ọlọ́wọ́ ọlọ́wọ́ fún alábàáríkà. àmín ẹ ṣe. tuntun bá wọn sọ̀rọ̀ ní kí wọ́n rán wọn sí kí lọ́ọ́ fẹ́ kí wọ́n rán wọn sí kí ni màá ṣe ọ́nà. ẹ̀yin tí ẹ máa bá àfa àjẹ náà rèé wọ́n mú owó wá pé ká fi ra jẹnẹrétọ̀ sí mọ́ṣáláṣí ìwọ tó wá ń sọ pé ṣé wọn ọ̀rẹ́ ẹ̀ sí sọ́mọ kéwú àkíní máa ń ṣe yín báyìí tó máa ka yín la tí ìwé náà bá dọ̀ dá mọ́ṣáláṣí kẹrẹ́ ní sìn ọmọ gbó ọmọ ń nani á kò ṣe làkà ìbáyìí náà. ẹ rí báyìí ẹ rí báyìí gbogbo ń tá a bá ní ẹ jẹ́ ká fi ṣètò ọlọ́run àti ànábì wa Muhammad. iṣẹ́ rẹ̀ tá a bá ṣe lábàá ń sáré iná bàbá wa nílẹ̀ Yorùbá fi máa ń dá wákà kan wà ní gbèrín ṣe lágbára tó ikú ló gbèrín bẹ́ẹ̀ fún ṣe lágbára tó ilẹ̀ ló wọ̀ sùn kò sẹ́ni tí ò ní ku ẹ̀já wùwá rẹ̀ nídìí èyí ẹ̀já ṣe dáadáa kò sẹ́ni tí ò ní kú o kò sẹ́ni tí ò ní rọrùn kò sẹ́ni tí ibi tí ń gbé ò ní dílẹ̀ a máa wá ẹwọ tí èèyàn bá sí ọlọ́run dá àyè kẹtọ́ bá lágbára wàláhì yọ̀ọ́ màbí tí ò lè sí ẹ̀yà ń jẹ́lẹ́sì sẹ́kọ̀ sáwọn yẹn tí èèyàn bá sí ọlọ́run débì kan wàláhì yọ̀ọ́ màbí tí ò lè sí wàláhì ilé àsì bàbá mi lọ́nà ọ̀rẹ́ ọmọdé tí ó kú péjọ àlámísì lòun ó kú wàláhì ó sì ní wọ́n sí ń jọ ọjí mọ̀ ó sí lọ́n dá àyè kan ni ó tún fi bí tí wọ́n sùn ó tún fi hàn wọ́n èèyàn nídìí ẹ̀yìn ẹ jẹ́ dáadáa ká sì sin àwa sin ọlọ́run ọba kọ́lọ́run gbàǹbà dà fún wa ní ti ẹ̀sìn ẹnì kò lè fọ́gbà pé tó yóò ti ríre àmọ́ bí kú bá dé lónìí a àfa láhìlá ìlàlá bisimilayi kọ́mọ wọn lọ wàláhì ilẹ̀ àsìm kó sebi tá a dúró sí yìí lóde bisimilayi kọ́mọ wọn lọ ẹni ọba lẹ bọ tó bá pàkàtí ẹni ọba lẹ́bọ̀ lọ́hùn rẹ̀ ní kú ọmọdé tí ọmọ wa gbọ̀nrìrì ìtọ́ba ilé mú wọn bàbá yín ọlọ́pàá àti ẹgbẹ́ kúkú ọmọ ọmọ lọ tẹ́ ẹ mú àwọn pásítọ̀ tí wọ́n ní kíkú ọmọ ọmọ lọ àbọ̀tá wọ́n gbé kúrẹ́ lọ sáà máa bẹ̀rù kú ni láíláí abada láyé tó sì mọ́ra alukurani lọ́kàndé nu gbogbo òwe ó sì sọ fún wa pé gbogbo ẹ̀mí pátá ni ó tọ́ kú wò àwọn ẹ̀rọ gbọ́dọ̀ tún bẹ̀rù kú mọ́ bí kú bá dé lónìí bisimilayi àṣetán nídìí èyí ẹ̀jẹ̀ ṣe dáadáa ẹ já sí dáadáa o ẹ já sí dáadáa o bàbá wa tó wá aṣọ ayẹlẹ tí wọn lọ sọrùn yìí náà bàbá wa bọ kìnní agbájẹlọlá kọlọba ni kẹ wọn kọba ni tẹwọn sáfẹ fẹ rẹ iwájú tí wọn kọjú sí kọlọmọjì ọ bàjẹ́ ẹ̀yìn tí wọn fi ilẹ náà kọlọmọjì ọ dàrú ẹ ọlá àgbọlọ ńlá ilá ilẹlọ ọlá àjẹ kan ṣoṣo Ọlọ́run òjò àánú òjò òdùnnú òjò òkẹ́ kọlọmọba àrọ sísàárẹ wọn gbogbo ẹ̀yin tẹ wá wá náà Ọlọ́run mọ ṣe ní kíákíá báyìí kọ́lọ̀ ń jẹ́ mi gbogbo yóògùn bí ìyẹrẹ tọ́bọ̀ mi. àwa ìdúró lágbo fújì àmọ́ ń gbà tọ́jà yìí pé ẹ kọ́kọ́ kọrin náà kò sí táwọn afẹ́sẹ̀ àníjẹ́ ẹ̀pàlù àfa ìdúró lójó lódejó àmọ́ bàbá ṣe wá á tẹ̀lé bẹ́ẹ̀ náà ni. nídìí èyí bisimilayi kankan kúlẹ̀ aláwọ̀ kọ́lọ̀ bá bàbá ń sáré bisimilayi rahman kulu wallahu hadu allahu samad lam yalid wa lam yulad wa yam lakun lahu kufuwan ọlọ́run jẹ́ mi gbogbo wa gùn o gòkè gbogbo ẹ̀yìn yẹn o ẹ wọ́n fẹsẹ̀ já wáyà kíni. ẹ bá ní fún bàbá wa látẹ̀wọ́ tó ní. ẹ dákun ẹ fáwọn àfáwọn látẹ̀wọ́. sẹ́wù wa nù Sheikh Suleiman bàbá ẹ ohun ò ní tán lẹ́nu yín àmín àmín ayé yín ò ní dojú rú àmín adúpẹ́ ọlọ́run ibi tá a bẹ́ tòde yìí àwọn ọmọ olókùú wa ṣàfihàn wọn mọ́mọ́ ẹ kú ìjókòó ẹ kú àṣẹyìndì ẹ ọlọ́run ní ṣe lẹ́yìn nìkan àmín àmín àmín àwọn ọmọ yìí lọ́kọ́ ẹ o àwọn ọkọ rèé o ẹ náà ni àwọn ọmọ ṣe dédé bàbá wọn ẹ yẹn mọ̀ kúrà ẹ má bọ̀ wọn ni kẹ́ wá sí àfihàn ara ń sìn ẹ káwọn èèyàn kàn rí wọn ẹni pé bàbá yìí kì í ṣe pé ọba yé ọkàn lọ bẹ́ẹ̀ èyí lọ́sẹ̀ dé inú àwọn bàbá ẹlẹ́ àwọn ọmọ òkú nù. ẹ ẹ ẹ ẹ sà ẹyin dà ẹyin dà ẹyin ẹ ẹ jọ ẹ jẹ́ kí bàbá kọjá torí ọlọ́run ẹ gbé ẹ ẹ jọ ẹ ẹ kàn bá mi ṣe àdúrà ṣókí fún wọn kó wọn má rí jà ní orúkọ jésù ó kéré o ní orúkọ jésù ẹ bá mi fi díẹ̀ sí ẹ jọ ní orúkọ jésù a fi àwọn ọmọ wọn ilé ọlọ́wọ́ olúwa wá tọ́ wọn sọ́nà rere lẹ́yìn ikú bàbá wọn má ó bà wọ́n dúró tì wọ́n ọlọ́run aláàyè màmá wọn náà ó dọwọ́ rẹ̀ pa wá mú ọ̀rọ̀ olúwa wà pẹ̀lú wọn dúró tì wọ́n mọ̀sẹ̀kú náà lákùúfà lórúkọ jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. ẹyin olúwa ló kù. ògo. ẹ bá ní bàtà fún bàbá wa ẹni gbogbo. wọn ìwọ̀n bá àdúrà ní ẹgbàá náà àdúrà ni. ẹ ṣeun báyìí ètò tẹ̀síwájú ní pẹrẹwu ètò tẹ̀ sí iwájú kí lóun fẹ́ sọ̀rọ̀. kò sọ fún yín kó o má gbogbo lẹ́nu. ẹ bá mi dó ẹ bá mi dó ara àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ olókùú ẹ ní o where's your mommy. ọmọ yìí ni. Ah, eh, yẹlẹ ọmọ yìí ní sẹ́mi pé tá a bá ń serú kaba yìí àmọ́ máa fẹ́ ṣe kọ́ sọ́ra nǹkan kan eh, bóyá náà lórí kìtì ó kì bàbá eh, kò sí wàhálà lọ́yà sọ̀rọ̀. mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ wá sí ẹ̀yin tí ẹ wá sí òkú bàbá bàbá mi mo kí yín lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọmọ rẹ ní ó gbẹ̀yìn ẹ̀yin náà o mo kí yín lọ́pọ̀lọpọ̀ o mo sùn sókè mo lálàá mo rí ṣífù tí wọn ì tí wọ ìjọba ọ̀run nítorí iṣẹ́ ribiribi tí wọ́n ṣe sílẹ̀ wọ́n wá ní kí n jíṣẹ́ fún yín pé èèyàn méje tí ó bá kọ́kọ́ dìde níbi tí a wà yìí yóò kú yóò lọ bá ṣífù níbi tí wọ́n wà wọ́n ó sì jọ wọ ìjọba ọ̀run rere mo jíṣẹ́ tọ́rọ́ mi o mo kí yín o. wọ́n jíṣẹ́ o wọ́n jíṣẹ́ o. ẹ ṣeun. kíni ẹ wo tani. ọkọ yín ni. ọkọ mi kọ gbàdé patí ló ń tẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ lẹ́yìn. wọ́n bí lọ́ọ̀dẹ̀dẹ̀ lọ wo ẹni tí lọ́ọ̀dẹ̀ lọ́wọ́ ẹni tó ṣubú mẹ́wọ̀n náà. ṣé ọ̀fẹ́ ń ṣòfò. kí ló dé. ṣé òfò ọ̀fẹ́ ṣe ọ́. mo rò pé olórí burúkú ni ọ́. ìdèkìn lọ ṣé iṣẹ́ tèmi ni láti máa lọ wo ẹ̀ tó kú lágbo sẹ́fẹ̀ mc ni mí mo jẹ́ ọmọ olókùn ni sórí iṣẹ́ olórí burúkú tó gbà fún mi báyìí. iṣẹ́ olórí burúkú ah mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ kàn sọ fún ọlọ́kadà kan pé ó máa gbé yín bọ̀ nílé báyìí. ìjọba ti dé street wa ẹ ẹ ti ráwọn èèyàn ta ẹ máa rí àwọn mọ́tò àwọn eléré jẹrẹ́tọ̀ ẹ tẹ́ bá ti débẹ̀ ẹ tẹ́ bá ti débẹ̀ máa rí. ẹ mọ̀ àwọn ọ̀rẹ́ mi báyìí. lódò ẹ̀ kó dìde kó lọ mú wọn tí o fẹ́ kó bá mi ẹjọ́ torí ọlọ́run tí o bá ní sí o ẹ má yẹ kó rí mi burú o kẹ́ni kankan má dìde kẹ́ni kankan tẹ̀ má dìde kó mi tà wáyé o kójọ́ ọjọ́ mẹ́sàn-án la máa jókòó sí níbi tá máa wà ré o ẹ má dìde o má kó bá mi. mọ́mí sẹ́wọ́n sọ fún mi pé owó rúkọ ẹ̀yìn tẹ̀lé ń bàjẹ́ sọ́mọ ìwé oṣù tó sọ. má sọ di ìjà àníkẹ́ni kan tó máa ṣàmà jìnnà. jẹ́ kí ló mú o lóòótọ́ ti dé kó mú ọ sóòótọ́ ni wọ́n ẹsẹ̀ gbà pé iṣẹ́ làwọn pilot ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rù bá ti dùn ọlọ́run bá ọba adúlẹ̀ mi wà báyìí àbá mo ti ṣe àtàwátì tó pọ̀ gan-an wọ́n wà lọ́nu mọ́tò yìí dọ́rọ̀ ni mú àwọn tí àlè mẹ́rin wa káwá kí àṣìlọ́ pàlùkùránì bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ lọ́nu mọ́tò ẹ̀ lọ́nu mú tí àwa lọ́nu mú tí àwa bẹ́ẹ̀ ni. tó bá dọwọ́ ẹ̀ jì kí akálukú wa gbọ́n mú ìdílé mú kàrá àbùkọ lọ ìdí ẹ wọ́n ṣe mi ọ̀nà wọ́n jẹ mi lọ ẹ̀dá fún. ọmọkẹ́lá orí abàjẹ́ ni kí ni lọ́mùkàrá wọn àlééfà tó ọmọ tó ń sọ lẹ́nu bá ọmọ kékeré sọ ẹ̀ sì ń gbà tí ẹ gbọ́ lọ́ọ̀yẹ́ mú tí àwọn àánú mọ́tò fún mi jalè. wọ́n jẹun lẹ́jọ́ ìdìmọ́lé gbogbo yẹ ẹyin ọbẹ dìde báyìí. ilé ìbá yẹ gbọ́rọ̀ wọn wọn ò dé bẹ́ẹ̀ náà fún bàdá àwọn ọ̀gá ẹ ẹ jẹ́ ọmọ ìjókòó báyìí nígbà nígbà wà yá bá mọ àtàwọn ọmọ bàbá bí a bá fẹ́ lọ. ìwọ̀n ìwọ̀n kí n ti máa lọ́bi ní àpótí ti nàbíù. náà àgbà fọlọ́ náà. dáa wà ní ti tẹ̀yìn zim náà ní tẹ̀yìn zim ọdọ ọmọ iná wa ń sùn àtìkù táà ń tẹ àdúrà tó tọ́jú tó yẹ kó sun òfò. ìyá ayé ayé aṣọ. Hmm? ẹ ẹ mo mo mo mo mo mo lè mórí ní ilé nígbà kémi tó lọ kémi. ọ̀nà gbígbé òun ló tó gbòó lè gbòó lè fìyà ilé yìí ara yọ ọ̀jà rárá bí ti wọ̀ ẹ dákun padà fún ibẹ̀ ẹ ní pure water nínú mọ́tò ẹ bá mú. pure water èmi ò lè dìde o. Ah, ṣéwù ẹ wá ní kí àwọn tèmi lọ mú pure water ìka níyìn o. síyàwó yìí. ìyàwó mi kọ ah, kọ lọ mú pure water wá fún yín ẹ̀yin ò ṣe náà mọtí ẹ ti náà mú kàdámù yín tẹ tẹ tẹ fẹ́ràn ẹ dákun tó lọ ẹ jọ o ìgbà ẹ ẹ ìgbé ìmọ̀dé báyìí. ọ̀run bá fẹ́ aṣọ́wọ́ epo nìkan láyé ń bá nílá tó bá dọwọ́ ẹ̀jẹ̀ ìyá kálukú àgbọ̀n ẹbí yàrá ọ̀rẹ́ àtọ́jú ìrìnà ah! gbogbo olórí ẹ̀sìn gbogbo oníṣẹ́ olúwa pátá àríkòyẹrí ní kálukú dàní eh, kíákíá ìgbàgbọ́ ti sọ nínú ọkọ̀ tí ó wà ní afẹ́ jọ̀gbọ́n tí o ìjọ àti ọmọ eré àbọ̀jọ́ mọ̀ kó lọ mọ́tò jáde. màgbá ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́ àfẹ́ ọ̀run òdù lọ ẹ ayé lọ́rẹ́ àfẹ́ ẹni ò máa yẹ ẹ báyé ṣẹ̀jẹ̀ àfẹ́ ìgbàgbọ́ sọnù ó kẹ́ni tí ó bá tún jí kílé torí ń ṣe báyìí fún mi bólú wà lásìkò lárùn tó ti kúrò lé tó ti wà ADC tó dé mọ́ kọ́ndíṣọ̀n tó ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi tí mo wà yìí <laughs> agbede méjì ayàtọ̀ ń rí o ọ̀rọ̀ ara mi ò tiẹ̀ yé mi mọ́ bá ọlọ́ọ̀ nìkan ló lè yọ mí ibi tí mo wà yìí. túnjí kúlẹ̀ tó yín ṣe báyìí fún mi náà ò dẹjọ́ wálé nìyàwó mi mo bára mi ṣe ń ṣe mí. ọ ibi ibi sísú lórí ibú ni ọdún ọdún má kún mọ̀ fi tiẹ̀ kó bá mi ń pè ọ́ ń pè ẹ́ padà má pè ẹ́ tí má yẹ tán. Ah, àtúndì àtúndì ah, kò fún mi lẹ́nu èmi bá mi mo fẹ́ gbà bá ìtòrí ọlọ́. ọ̀gbẹ́ni òun disturb mi tó bá fẹ́ rèé sí ìkòrò rẹ̀ sí ìfòta kó jẹ́ kó rí ẹ pé. ọmọ orí ibùsùn ẹnu ṣé tẹ́kí tètè mi o oríta ta wà oríta kó lórí dorí rẹ̀ mú ní owó. kò ní dáa fún ìyá ẹ̀ ó gbọ́ ìdẹ́kùn lọ rèé sí ìfòta àbí ibikíbi tí mo lè lọ ni ìgbà tí ìdánwò ààyè bàdé lọ́dọ̀ Jésù nìkan lèmi ó wá Jésù nìkan lálábò mi ẹjọ ẹ níbi tí ọ̀rọ̀ lè yìí Èṣù ló gbé ogun Èṣù kò sì lè dúró de Jésù bó dúró àwọn òògùn ojú bí ó ṣe ṣẹlẹ̀ yìí agbára tí èṣù ní lónìí lónìí lónìí lónìí lónìí lágbára náà wọlé níbi tí ọ̀rọ̀ dé yìí a ó ṣẹ́gun èṣù lónìí ó wọ́n máa wù mí máa dídé tó kí n máa gbóhùn rárá pé olúwa ó yẹ ogun náà kó sẹ́ ṣùgbọ́n àmọ́ bá fi àmì agbára ọlọ́run hàn lónìí. Pastor Paul Pastor Samuel Elijah olúwa ti gbóhùn tó wí ẹ wá dìde ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbé ohùn sókè rárá ẹ ń gbéra ẹ wá dìde ẹ wá gbé àdúrà náà lọ lórí pé ogun náà èyí tó so gbogbo ènìyàn mọ́lẹ̀ tí wọn ò lè dìde. ó yá dìde dúró ó yá dìde. Ah, ah. èmi ò ṣe tán ikú ọmọ mi ò ṣe tán ikú ẹni bá rò kúrò mi o kó máa rìṣó lọ́rùn. olùyà ẹ mọ̀ pé kú ti dé ẹ mọ̀ pé kú ti dé bí wọ́n bá bí yìí dára o ẹ yẹ dìde sókè o yẹ dìde àdúrà ẹgbẹ́ ikú ẹbí wa ò ṣe tá ikú ẹni bá ròkú rò wá o kó máa rìn só lọ́rùn. pé èyí ò tá ikú èmi náà ò tá ikú táwọn náà bá bá wa dìde o kó yà á dìde sókè o. ọsílẹ̀ ọlọ́pàá jẹ́ yẹn ta ni yẹn bá wọ̀ máníjà ṣe máa sọ sílẹ̀ o ṣe máa rán iṣẹ́ tì ní. àmọ́ ní máníjà ẹ mọ́ ẹ yọ sùn lóko lọ́rọ̀ ni o. yóò dọ̀ nìyẹn wá bẹ̀rẹ̀ bá lé ipò ní báńdì mi. ẹ yà tètè lé mi orí yín bí lọ́rọ̀ yín níìsín níìsín lọ́mọ sọ̀rọ̀ tán ọmọ ń sọ̀rọ̀ òjò tẹ̀dú kan ẹnìkan sa gidi ń bẹ̀ ó kú ó sófò dànù fún àti ẹ wá ní kémi ó dìde. ṣáwà ni wọn bá mi lẹ́ dìde sẹ́ẹ̀. kò kàn mí ẹyin náà ẹdìdì ẹlẹ́wọ̀. ẹ ti di ẹkọ tí mo fẹ́ ni kẹ́ ṣe fún mi. ẹ lọ pàjẹ́. ẹ lẹ́mi kúrò ní ẹgbẹ́ yín gbà náà. alẹ́ yóò ṣe bàbá jẹ́ pé oṣù méje bàbá jẹ́ pé oṣù méje èèyàn bá tó pé méje ń hàn yín ìgbà náà nítorí rè wọ́n ń dì yín. èmi náà fún mi bí iṣẹ́ yóò gbọ́. ẹ wo ẹ bẹ dá sí i ọkàn yín. ọkàn mi ẹ jáde sùúrù sùúrù gbogbo tí ń tẹ̀lé náà àánú òròtì bí ọ̀gá bá ń bọ́ ọmọ iṣẹ́ sọ̀rọ̀ kọ́ máa ṣe gbọ́ kọ́ máa ṣe ọgbọ́n ṣe mo tẹ́wọ́ mo sọ fún pé mo bá fọ́ọ̀mù mọ́níjà ni ṣé mo sọ fún mọ́níjà ni kí ni ó dìde ẹ̀ ń ṣe èrè ayílẹ̀ ajá dìde lọ́ba apá mo lè sùn mo lè gbádùn sùn lọ kí máa sùn lọ yanyan. babaláwo sọ dẹ wọn ló kú ẹnìkan ti kú ẹnìkan ti kú ó kẹ́yìn ẹ̀rọ iṣẹ́ tì. onílù ẹ lọ pa jẹnẹrétọ̀. mo ò lè pa o ìfẹ́ gbọ́dọ̀ sọ pé tí yọba ìdí yọ máa kú èyí fẹ́ kémi kú ni. ó tó dùn mí o. ọ̀rẹ́ ìtọ̀ nílé lára yìí ẹ̀ ń sára lórí ìjókòó yìí. báwo lè jẹ́. ẹ jẹ́ báwọn kí ọ̀dà. ẹ wò ó ẹ wò ó tètè lè gbọ́ ẹ ti wọn ṣàkẹ́yìn mi bí wàá fẹ́ ṣe orí burúkú orí burúkú bí wàá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe wà ẹ tó pẹ́ pé mo lè mo tọ̀ sára o kẹ́rí mo jókòó yìí mo lè yàgbẹ́ sí ara. ẹ délé yín. ilé ìjẹ. bàbá yín náà. tẹ́ bá tún tún sọ tẹ́ bá tún tún sọ ẹ̀tún ṣe pé lẹ́ńtà tẹ bá tẹ́gùn jẹ kó dá báyìí náà. jàjẹ́ ló ń fọ́ tẹ́gùn tó bá lè jẹ́gùn bẹ́ẹ̀ jẹ́jọ́ bọ́ta. ọlọ́pàá amúni la amúni jẹ́ ìwọ ní pépé gan. o lè bọ́ lókè. lọ́sọ̀bọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ yìí. àgálàgodo òfin wọn ra wọn mọ́nù àbíkí ni mo kí ni ṣẹlẹ̀ báyìí ẹ̀ sánú. olójì ní òfin bíi àjàgbé ń jẹ kò òfin bíi àjàgbé ń jẹ ọmọ ìdíbẹ̀. ọ̀rọ̀ di ọ̀rọ̀ kú olúwo bá pòórá ń tiẹ̀ kò sí wàhálà àwa náà àwa yé e pé níbi tá a wà lónìí ṣé bá gbogbo àwọn èèyàn wá ti gbìyànjú wọn rí ṣe. <laughs> ewé ń jẹ́ ògùn sì ń jẹ́ ògùn tí ọba jẹ́ ewé ẹ̀sọ́ tán lórí ata. bẹ́ẹ̀ni. ní sàbàrà ọ̀sọ̀ nínú mọ́tò nínú mọ́tò bàbá ọ̀gbọ́dọ̀ kọjá nínú mọ́tò bí ọba sì gbọ́kọ̀ lọ́wọ́ bá jẹ́ lọ ẹ má dùn tí ń bẹ lẹ́yìn kí ni wá ká sa kí ni gbogbo yẹn dìde fún mi. bí kú bá ń paláwí òbí ọ̀tọ̀ ní yọ̀tọ̀ fún mi. ẹ dákun nísà mélòó ní bẹ́ẹ̀ náà ni. nísà kan náà ni. sẹ́sẹ̀ mi ó kúrò nù nínú méje ẹyọ kan lọ ó kù mẹ́fà bẹ́ẹ̀ bá ro kúrò mi ọmọ yọ fọmọ ẹ̀ jí o ẹ sẹ́ni dá sọ̀rọ̀ yìí ẹ bá a ń gbà bá ṣe tá a mọ̀ délé ká tó bára wa wí ẹ̀yìn àbàbá àgbàlẹ́sà jẹ́ ilé àwò yìí. adágún rẹ̀ adágún rẹ̀ ahẹ́rẹ́ òkú wọlé kan nínú oko ẹ̀rù ọba bàníjù bẹ́ẹ̀rù bá bàbà níjù ahẹ́rẹ́ asáré tó kọ wálé adíyàbọ̀ ọ̀run mi lànìjọ́ tí bàbá ń tìkọ́ ní ọ̀run bọ̀ wá kàn ní ayé tó ń kókú kí tó ń kárùn-ún kí tó ń kó àrùn rẹ̀ gbòòrò kiri gbogbo ẹni bá pé kí n kú ó ń tọ̀ wọ́n kú bá jáde

látò mọ̀ tí ń pàṣẹ. ẹ máa ń tẹ̀sẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà ní ẹ fáńsẹ̀ ju márùn-ún ìkan dìde láàrin wa àpèrò àpèjọrò tó bá kọrin tàbí tí n bá gbọ́ lójú. yé inú mi hmm, inú mi màmí inú mi. Yeah. Yeah. inú mi inú mi yẹ inú mi inú mi ọmi Yeah. ah ah inú mi inú mi ọ. Yeah. ẹ ló ya bólú. bàbá kẹ́mi ọ̀pọ̀ inú kẹ́mi tó ti bẹ̀rẹ̀ ètò mi ìdẹ níbi tí mo lè gbé ọlọ́run ní ẹjọ́ torí tún ti bẹ̀rẹ̀ àbí mo fi ọlọ́run bẹ̀ mo fi ọlọ́run bẹ̀ ó ní ṣe orí burúkú mọ̀ ètò ti tẹ́lẹ̀ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe máa gbé ara yín lọ sí hospital ẹ jọ̀ọ́ èmi náà ti wà nínú danger báyìí páńpẹ́ ti mú mi báyìí. Ah, kò dá o ah, kò dá irú problem báwo ẹjọ́ ṣàánú mi ẹ ṣàánú mi níbi tí máa gbọ́mọ yìí lọ. Ah. ṣé ìwọ wèrè ìyá Bólú sórí ẹ sórí ẹ ṣe ń pèsè àtúnṣe ìṣeré dáadáa nù fún mi jọ. Ah, ó ga lára ẹ̀yìn ọkùnrin ìyàwó lẹ́yìn kọ́ nìyẹn iṣẹ́ ń gbọ́ bó ṣe ń tara tó ń sọ fún yín pọ̀ mọ́ ẹ tètè lọ bá o ah, ẹ tiẹ̀ máa wò wọ́n kó já lórí fóònù yín ẹ tiẹ̀ níta ara àbúrò mọ́. madam tó níta ara ṣé ẹ wọ wèrè ṣé ẹ gbádùn ṣé wọn máa dín ata láàrin orí ẹjọ ọ̀rọ̀ yín ò kàn má dá sí ah, oh. mo lè fún yín ládírẹ́sì kẹ́ bá mi lọ ọbẹ̀ kẹ́ lọ àtẹ́ǹdì sí wọn. ọlọ́run bá ti èdè kò tí rẹ̀ dé àti kúkú onípara báyìí. ìjọ torí ọlọ́run. aṣọ epo nìkan láyé ń bá nílá àǹfẹ́ tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mọ́ ẹbí yàrá ọ̀rẹ́ àtọ́jú ìmọ̀ gbogbo olórí ẹ̀sìn gbogbo ìṣẹ̀lú àbátà Hello. Ẹ̀rọ dọ̀tun, báwo ni mo lọ wà? Ẹ wò wọ́n ti ní kí wọ́n rí ìdùn ní eight o'clock o. Ẹ wọn wọn lè bá wa sùn next week ni. Ẹ next week what? eight o'clock lọ́pọ̀ fún ẹ̀ tó bá wọn ẹ̀kọ́ má tètè wá tó bá tètè wá eight o'clock yẹn lọ́la lọ́la káàmì fún olóòzẹ̀ nìyẹn. Mo Bọ́lájú kò lè yí ẹ ibi tí mo wà yìí ó dangerous gan ní mi jọba mi bẹ̀ wọ́n kọ́ bá mi sùn sí next week. Ìrẹ́ta kò tètè dé láàárọ̀ ọ̀la ṣó ti gbọ́. ok ok mo ti mọ nǹkan mo ti gbọ́ mo ti gbọ́ ṣé. mo ṣe láyé mi ah, ta ló gbé wọn sí bí. ṣé ṣé o ṣì ń bá o ta ló kẹ́ra jẹ́ ìbọ̀gbẹ́ sí ṣé o rí láyé láyé ẹ̀ tó àfikún tó àfi lọ sọ́run àpájù má dá sí mi mọ́ o. mo ń ṣe ohun. ẹ̀rú ṣe tiẹ̀ kókókókókó kó ní burúkú lọ jàre iṣẹ́ náà ti pè yín ni torí mò ń gbọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ iṣẹ́ kan. ọlọ́run ti wá dẹ̀ gba etí ọmọ tẹsẹ̀ lébo ni ṣé wòde ní ẹ̀yìn ọ̀rọ̀ sí mi ni àgbẹ̀sà ó ṣe o ó ṣe ìdọ̀tí ọlọ́run pété ṣe tiẹ̀ ló gbọ́. àti pé òun tún mi pé àwọn yorùbá sọ pé kíyàn fi irun dúdú ṣiṣẹ́ kó má bàa fi irun funfun ṣiṣẹ́ tó tí mo rò nìyẹn. kò sẹ́ni tó fẹ́ kú báyìí. ẹgbẹ́ òsì wọn lẹ́nu ẹ jọ èmi náà mọ̀ pé inú ẹ̀ níṣẹ́ lápá ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ kúkú bá mi lọ sí kọ́mpìnì yẹn tẹ́lẹ̀ wọ́n ní síbi sí iṣẹ́ tí olórí ẹ̀. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. tá a fẹ́ kú. àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. tá fẹ́ kú. ìgbàgbọ́ ti sọnù o ó tẹ́ni tí ó wà rí. tá fẹ́ kú. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ fóníkálukú. tá a fẹ́ kú. gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́. tá a fẹ́ kú. ọ̀run ọdún lọ ẹ wojú ayé lóde. tá fẹ́ kú. ẹni ò máa yé ẹ wo báyé ṣe jẹ́. tá fẹ́ kú ìgbàgbọ́ sọnù ó kẹ́ni tí ó wà rí. tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn. tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. ẹyẹ lè bónílé jẹ bónílé mú la gbọ́. tá ń fẹ́ kú kó wá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹrí. a fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé. a fẹ́ kú. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. a fẹ́ kú. tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mú. a fẹ́ kú. ẹbí ará ọ̀rẹ́ àtọ́jú lùmọ̀ gbogbo. a fẹ́ kú. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. a fẹ́ kú. àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. a fẹ́ kú ìgbàgbọ́ ti sọnù o ó kẹ́ni tí ó wà rí. tá n fẹ́ kú. ọ̀rọ̀ wọn ti bẹ́yìn yọ fóníkálukú. tá n fẹ́ kú. gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́. tá n fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé lóde. tá n fẹ́ kú. ẹni máa yé ẹ wo báyé ṣe jẹ́. tá n fẹ́ kú. ìgbàgbọ́ sọnù o ó kẹ́ni tí ó wà rí. tá n fẹ́ kú. tá n fẹ́ kú. tá n fẹ́ kú. tá n fẹ́ kú ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. eléyìí bónílé jẹ bónílé mu la gbọ́. tá n fẹ́ kú. kó wá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹrí. tá n fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé. tá n fẹ́ kú. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. tá n fẹ́ kú. tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mú. tá n fẹ́ kú. ẹbí ará ọ̀rẹ́ àtọ́jú lùmọ̀ gbogbo. tá n fẹ́ kú. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. tá n fẹ́ kú àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. tá a fẹ́ kú. ìgbàgbọ́ ti sọnù o ó tẹ́ni tí ó wà rí. tá fẹ́ kú. ọ̀rọ̀ ó ti bẹ́yìn yọ fóníkálukú. tá a fẹ́ kú. gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́. tá a fẹ́ kú. ọ̀run ọdún lọ ẹ wojú ayé lóde. tá fẹ́ kú. ẹni ò máa yé ẹ wo báyé ṣe jẹ́. tá fẹ́ kú. ìgbàgbọ́ sọnù o ó kẹ́ni tí ó wà rí. tá fẹ́ kú Tan ń fẹ́ kú tan ń fẹ́ kú tá ń fẹ́ kú tan ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń kú kò má má tó fẹ́ rọrùn ẹ wáyé lóde tá ń kú tá ń kú tá ń kú. fẹ́ kú kò máa máa sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. ẹyẹlé yìí bónílé jẹ bónílé mu la gbọ́. tá n fẹ́ kú. kó wá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹrí. tá n fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé. tá n fẹ́ kú. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. tá n fẹ́ kú tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mú. tá n fẹ́ kú. ẹbí ará ọ̀rẹ́ àtọ́jú ló mọ gbogbo. tá n olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. tá n ìgbàgbọ́ ti sọnù o ó kẹ́ni tí ó wà rí. tá n fẹ́ kú. ọ̀rọ̀ wọn ti bẹ́yìn yọ fóníkálukú. tá gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́. tá ọ̀run ọdún lọ ẹ wojú ayé lóde. ta fẹ́ kú. ẹni ò máa yé ẹ wo báyé ṣe jẹ́. ta fẹ́ kú. ìgbàgbọ́ sọnù ó kẹ́ni tí ó wà rí. ta fẹ́ kú. ta ń fẹ́ kú. ta ń fẹ́ kú. ta ń fẹ́ kú. ta ń fẹ́ kú. kò má má sẹ́ni tó fẹ́ rọrùn ta ń fẹ́ kú. ta ń fẹ́ kú. àyà méjà torí inú ká tó ta ọ̀kà lóko inú oníkúrú náà kan pẹ́nápù nínú onírọ̀ ayé ọ̀gá láfẹ́ àfihàn làwọn oríran sàn ìjọ mọ́tò tí ń gbà kọ̀ gbáfẹ́ lójú mi rí pé kéèyàn mọ̀ náà ọlọ́kadà àtàjà ta newspaper wọn ní pẹ̀kún pẹ̀kún pẹ̀kún wọ́n máa woro woro ẹ̀yìn lọ́ba ti lọ báyìí lọ́ lọ báyìí ògùn lọ bínú. ọ̀rà à two fifty. ní kéne ṣé kò tí a hàn tó bá mi. sẹ́yìn ò gbọ́ pé pọ̀ sí wọn. ní one forty five lọ́wọ́ one forty five hàn ẹ sábẹ̀ sọ̀jọba ìlẹ́nu two hundred. ọ̀rẹ́ nọ́mbà kí ni. nọ́mbà seventeen. nọ́mbà seventeen. ẹ sanwó. ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ dìde ká jókòó. ẹ ṣe ọ̀rọ̀ yẹn ní kí n dìde kí n tó gun mọ́sìn àìpé kí ni stop ẹ ẹ máa bọjà rẹ wá jókòó jọ. wọ́n ní ẹran sí mi bá bẹ ẹ ní orogún òdìdí ẹ̀yàn lórí burúkú ẹ bá jí dábàá di kórí burúkú ti yípo lé ẹ máa wá ní dẹ́kun kórí burúkú náà ẹ̀jẹ̀ ọ̀nà ní kí n dìde ó lè dẹ̀gbẹ́ mọ́sínì kí n lápá lágorí ẹ̀. ẹ kó sí ìdáná ìdáná ẹ kó pa ti alọ́jọ ẹ gbà mí ṣé èmi ni bàbá mi lára ẹ wá kí ló fi pẹ̀lú ní gbogbo àdúgbò kò sẹ́jẹ́ mọ̀ mi nígbà wọn ṣe kárìbà ládùúgbò mi mo ṣe kú ìdí ọmọ dáadé bàbá là ń pọ́bà lẹ́yìn ọba kò sí nǹkan mi. ẹ jọ ẹ jọ jọba kọsọmọ gidi lọ àbí àgbà mi wà kọsọmọ lórí ibùkún mi fi ṣe wọn làwọn tuntun mọ ní ìlànà mo ṣe jáde. bàbá ò ní ṣe kọsọmọ dáadáa. ẹ kó bá ti àlọ. bàbá ò ní ṣe kọsọmọ dáadáa. owó torí aládùúgbò ni mo lé bẹ́ẹ̀kì mọ̀ sí èyí àtàbà sọ̀rọ̀ ajé bẹ́ẹ̀kì kẹ́mi òsì àpálágbó ní onírọ̀ lórí mi. ìgbàgbọ́ ti sọnù wọn ó fẹ́ ni tí ó wà rí ọ̀nà ti bẹ́yìn yọ ó ní kálukú ó ń bàṣírà rẹ̀ báṣí ó ní bàṣírà rẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ikú ayé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ikú òní fàáyà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ikú òjì báyìí ẹ wa dáadáa wa ìsìn kan. ẹ̀túgbèdè ẹ̀túgbè tuntun dé ẹ̀ fìdí wọ́gà kiri àdúgbò ló kú báyìí lẹ́sẹ̀ yìí. bàbá sira bàbá sira tó ti wá gbé lógún mi ó tún gbé wà nílé. sọ́ni bó ṣe gbìdì wọ́ eh. ni mò ń wẹ̀ látọ̀tọ̀ wa eh. èmi náà ọmọ arúgbó ni mi o ọmọ àgbàlagbà ni mi ìwọ lọ dáfà ọ̀gẹ́rẹ́gẹ́ làgbẹ̀ ń wọ́tọ̀ kọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́gẹ́ eh. ọ̀gẹ́rẹ́gẹ́ ìlàgbẹ̀ wọ́tọ̀ kọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́gẹ́. kì í ṣe tọ́lọ́gẹ̀rẹ́ rẹ lélẹ̀ ẹlẹ́ni tó bá dé mọ̀ nǹkan jù mọ̀ nǹkan jù. ìwọ lọ́ọ́ sì kàwé káàkiri ó ń lò káàkiri ẹni bá fojú rí ẹ o ti lò ẹni bá ṣe aa o ti gbàdúrà ẹ o ti yẹ mi o èmi ṣe wá rí yìí ètò tó máa lò lára tèmi tó gbọ́ ẹ ṣe mi wá gbọ́ àṣẹ àṣẹ wọn ni mo bá sọ mi tí mo wà òòsà lọ sọ o àfin nìkan kọ́ ni ẹran òòsà o apárí náà ẹran òòsà ni o bí mo bá fi lè bí mi tí mo sí fìlà báyìí ìyàfọwọ́ sàrà rẹ̀ mẹ́rin má fi sépè fún yẹn yọ mu o yọ mu o ìwọ mọ̀jà sí orí sépè fún ọ. èyí lọ́lùpa dìde jájà. olórí burúkú ni èmi ò dìde. ẹ o má dìde ni o má dìde o má dìde ni ìrọ́dọ̀ ìrọ́dọ̀ pa. yé yé yé yé yé yé yé. olórí burúkú ni ọ ni àwọn ṣe mọ́tò rí ẹ̀kú omi tí mo ti ń bọ̀ ni. abasira yóò ti jẹ pọmọ ti pẹ ní. orí ọlọ́ba jẹ olóṣì n bá fẹ́ jẹ pọmọ sẹ́lẹ̀ tó pọmọ. níwọ̀n dáa jẹ pọmọ ibi English ló fi sọ. ó ti yé mi. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọmọ fi English sí i ti jẹ pọmọ ti pẹ́ ntọ́ bẹ̀rẹ̀ ni pé have you eat boom pípẹ́ èbó pọ̀nmọ́ ní pùm. ó ti yé mi ẹ̀yà aládùúgbò àwọn bàtí láfíìdì wákàkiri o ẹ̀yà aládùúgbò ẹ̀yà aládùúgbò ẹ̀wà owó bá bẹ̀rẹ̀ lábẹ́bẹ́ lábẹ́bẹ́ ìwé òwúrọ̀ ẹ̀là ìdáadáa orí kúkú òlele sọ̀rọ̀ kó ń pèrò lẹ́mi lórí báyìí ọ̀tọ̀ ní ìfẹ́ kẹ́yìn rí mi mo ṣe tètè tí kò mi tí mo wà sọ ń gbé mi láyé lọ́wọ́ lélẹ̀ àbọ̀ ń gbé mi lélẹ̀ lọ́wọ́. mo fẹ́ gbé láyé lọ́wọ́ ni. mo fẹ́ gbé mi láyé lọ́wọ́. lábẹ́bẹ́ sọ́kọ̀ pé tó ń sẹ́yìn agbára ò lè gbé. ẹ sì tó máa ṣe. ooo mo máa ma dìde tán. tí mo máa ma dìde tán. ara lè yín ọmọ mọ̀kànlá dára wọn. ìrẹ́ ló pa. níta lè yín ilé ajó olè ajá. ẹyẹ burúkú aké gbére gbére. ìrẹ́ ló pa ìwà wọ́dí náà. abájá ayé láti ibi ìwà o. ó sì máa ṣe ó sì kọ́ máa ṣe ìdílé àkóòdì. ẹ tí bàbá dìde tí bàbá yí ọ. tí bàbá lè dìde tí bàbá yí ọ. dìde tí bàbá yí ọ. dìde àṣírí ti tú. àṣírí tẹ̀mí tú dìde bó bá tó bá dìde ìwà já bẹ́bẹ́ à ń tó lè jẹ́ kó gbà bọ̀ láyé jẹ́ olórí burúkú la bẹ́bẹ́ la bẹ́bẹ́ la bẹ́bẹ́ tí o ṣe bá dìde yìí nǹkan ọ̀tẹ̀lẹ̀ o ẹ̀ tó kó láti wọ̀ yẹ o la bẹ́bẹ́ dẹ́dẹ́ láyé jẹ́ dákútọ̀ lọ́wọ́ padà jọ dákútọ̀ lọ́wọ́ jọ yìí nǹkan ọ̀tẹ̀lẹ̀. má bọ̀ ìrẹ́ ló pa la bẹ́bẹ́ dìde ifo orí o dìde ìrẹ́ ló pa má bọ̀ la bẹ́bẹ́ o ifo. ẹ ẹ wọlé dẹ kílẹ̀ bẹ́ẹ̀ ṣe kílẹ̀ bẹ́ẹ̀ ṣe orí ẹ̀ mọ̀ fẹ́ fọ́dà sá. You are Wadila. I am Wadila. You are Wadila. Ẹbí ẹ̀ Wadila. You are Wadila. Ìyàlá ayé ládùúgbò wọ́n ti gbé dé o bẹ́ẹ̀ kàdé wọlé rẹ̀ wọ́n wà ẹ ti gbé dé. ẹ ìsàbẹ̀bẹ̀ ọ̀lẹ́ ẹ ìlú ọ̀lẹ́ ìlú ọ̀sálẹ̀ ìwà wọ́dí náà ìwà wọ́dí náà ìwà wọ́dí náà. ọmọ àfi sírí paasi wàá gbọ́ tó bá wẹ̀ kó fi sí wánù kó má lọ kó dà padà kó fi sí tìrì ẹ kàn mí ìwọ ìwọ ìwọ fi diwọ ìwà fi diwọ ìwà wọ́dí náà you are worthy na worthy worthy oh you are worthy baba basira you are worthy náà you are worthy wọn. àwọn ẹbí ẹ ń mọdì wọdì gbogbo wọn ń fìdíwọ́. you are worthy náà èsì tó ń lọ you are worthy náà. abẹ́ mọ fìdíwọ́. you are fìdíwọ́. ìyálàyà ẹ fìdíwọ́. you are worthy o. abẹ́ fìdíwọ́. you are worthy worthy worthy you are worthy náà. ẹ kábẹ́bẹ́ sábà fún ọ̀dẹ́mẹ́ra. n kò ní jíde lúwa wọ́n dì lọ. tí sọ̀kòtò yìí bá gbòdì tó bá gbòdì ọ̀rọ̀ alẹ́ ti mi o. mo mọ tó lọ kojú bọ̀ wa lọ. èmi mọ kò wọ́n mọ tó lọ kojú mo lọ kojú bọ̀ fún mi. tí sọ̀kòtò bá gbòdì. ìwà fi di wọ́ ìwà wọ́dì wọ́dì ìwà wọ́dì dé. sọ̀kòtò ti jẹ́ ìjókòó lọ. sọ̀kòtò ti jẹ́ ìjókòó lọ àjọgbá àjọgbá àjọgbá àjọgbá àjọgbá ìran ẹ̀gùdí bàjẹ́. ǹdọ́ bẹ́ẹ̀ ṣe tí mo bá kú kí lọ bẹ́ẹ̀ bà mẹ́ ọ bẹ́ẹ̀ jàkàrà mi àkàrà mọ̀ ọ̀jẹ̀ olórí burúkú ó lè lé tààrà mi fi jàkàrà o ọ lọ jàkàrà ẹ̀ lùyẹ mo lórí burúkú ó sì bá yìí tó bá mi wà. olórin ẹ ẹ lọ lé ni. lọ lé kẹ ní ìtàkùn sí látàmì. Ah. mọ́níjà ẹ lákùn ọ̀rẹ́ mi tajọ́ ṣẹ́mc lánàá dà. Ah. mọ́níjà. ẹ wo ẹjọ́ mọ́níjà kọ mi o ẹjọ́ ẹjọ́ mọ́níjà kúrú ju kọ mi wọ́n ń dì tèmi gbogbo ọ̀rẹ́ yín mi àbí òun wèrè kan. mo dára ah, ẹ ẹ wo ẹsẹ rí wèrè níyàwó rẹ o ẹ nísìnyí ìgbà tó náà wá tẹ ló kú lọ ṣé ẹ kí ni kí n sọ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tí bá délé pé mi mo gbàṣẹ fún. iṣẹ́ òrìṣà ọjọ́ mẹ́ta la fi ṣe wẹ́ẹ̀dì tó yìí ah. sẹ́yìn ò ya wèrè sẹ́yìn ti kú ni aláàárẹ̀ tó wà mí àní ẹ̀ máa eh. kan lọ. wọlé síbi nígbà tí èsè kò so àbí ẹwẹ́ wo eh, eh. ẹ mọ́níjà ẹ ẹ wọ bóyá wà abọ́lọ̀ yàgbẹ́ ni ẹ ẹ bá wo ní tọ́lẹ̀tì. Ah. ẹ tẹ́ fẹ́ mi bọ́ nílẹ̀ wa ẹ rí i. èmi kejì ni ẹ máa wá kí. ẹjọ́ tó lọ́wọ́ ẹ dákun pẹ́ẹ́nu sọ ẹjọ́ ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́ tó lọ́wọ́. ẹ̀yin èèyàn yìí tiẹ̀ ṣì wá ń bí ẹ mú ọbẹ̀ tí lọ́lé yín ni ẹ yín. a wà ń bì. <laughs> ẹ tiẹ̀ lọ́lé yín. ilé wa ò sí lọ. Ah, ẹ̀la ojú kan ò ń gbé ilé ọ̀la ni o ẹ̀yin àfáà ṣèbẹ̀ ẹlẹ́yìn ọlọ́run ni yín ẹ̀yin wòlíì ẹlẹ́yìn ọlọ́run ni yín ẹ̀yin babaláwo ẹlẹ́yìn ọlọ́run ni yín ẹni tí ikú bá dé ó máa mú yín lọ ikú jẹ̀dẹ̀ ẹ ò lè dìde ẹ̀la ni mò ń gbé yín o ìbẹ̀rẹ̀ mi tí mò ń bọ̀ ta tí mò ń wọlé ikú òṣè mú mi lọ àìlá ojú kan. ẹ dákun kí ni kí ni à ń pè lẹ́la. ẹ ẹ wo ẹ wo ọmú yín sí ẹni sọ. ẹ wo olúwo ẹjọ́ torí Ọlọ́run o ibi ìbàdàn ti ń lé ẹnu kọkọ kọkọ lánàá pé tí kú bá dé o. ẹ wo ẹ ẹ ẹ ẹ láti pé wọn wà mú sí ẹni ẹ lọ. ẹ lè mi ọ̀ wá mọ̀ pé. Ah, ah. ṣé ọmọ yìí ń gbé alẹ́ là lówù yìí ah. orí mi ṣàánú mi bí ọba jẹ́ pé ifá ti ń pè ní sùúrù kí ní sùúrù ṣé lọ́mọ ilé mi máa dúró dé látòru àná nìní ti délé mo ń dúró de fa pé à kí n gbóhùn fa náà ni. irú ẹ̀ láwo nu. àpèlè ẹ̀dùn ẹ̀là àbí ẹ̀là rọ̀ wá. ẹ̀là kàlàkàlà lélẹ́yìn ẹ̀là ràdà. ẹ ti ẹ̀ sí mi atótónu ọmọ ló ń pè wá lẹ́la kí ẹ̀ jẹ́ àfi sùúrù. ẹ ìdẹ́mi náà wí ni pé sùúrù ni kò kú kankan mọ sáà máa dúró dẹ láríwọ lábọ láríwọ ìdílé látẹ̀yìn. ẹ ẹ ẹ bó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ọmọ yẹn ṣe ìnáwó lòun náà wà sí. ẹ jẹ́ kí n fẹ̀mí mi di wò. ẹ jẹ́ kí n fẹ̀mí mi di wò. o ti ẹ̀ fẹ́ràn mi ọdún ọdún ọdún ìjẹ́bàjẹ́ ẹ lẹ́nu ń bẹ̀ wò mo bá ti fẹ́ ṣubú ká ẹ̀fà mi o má ti ṣe mí bí òyìnká pè mí o. ọ̀ lè dìde ṣáájú mi ṣe ọ̀rọ̀ kàtìkàtì náà ṣé èmi náà lẹ́gbẹ́ ń bì yìí mi ò fẹ́ pé mo lóògùn ni. nísìnyí ọ̀rọ̀ olúwo kọ́ ọba kọjá bó ṣe sọ o.

abẹ́rìwò pariwo ọ̀rọ̀ pariwo jẹ́ mi níwò ìlú ya akínyàn ẹ̀yìn òtìwá náà òdìlé yìí. Àtàtà forí ara rẹ̀ lókè. Ó wá kẹ́ni tó tó gbangba sùn lóye. Kò sẹ́ni náà tó tó forí ọkà ọ̀mù. Ẹni bá dán, ẹ̀ á dán tán báyé ṣe jẹ́ lẹ́ ń wò yí kedere. ẹ̀la ẹ̀wọ̀ ọmọ ìlú bí wọ́n ṣe rí. ẹ̀la báyé ṣe rí lẹ́ ń wò yí gbangba o. ẹ̀la ènìyàn gbójú okùn tẹ ò jẹ́ ènìyàn gbà. ẹ̀la ọ̀rọ̀ rèé ẹ̀ wọlé ẹnu ọkọ. ẹ̀la ẹ̀la yẹn rèé ó tún fọwọ́ bójú. ẹ̀la gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ ẹ̀la o. ẹ̀la. ó gbé wọn dè ó tún fẹ̀ lájẹ wọn. ẹ̀la. ẹ̀la o. ẹ̀la o. pè ní ẹ̀là ojú kan. ẹ̀là. ẹ̀là yẹn rèé ó tún fọwọ́ bojú. ẹ̀là. ó mú wọn gan ó tún fẹ̀là gbé. ẹ̀là. ó yọ sí wọn lójijì ẹ̀là ńlá. ẹ̀là. ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ láò. ẹ̀là. ó gbé wọn ni ó fẹ̀là jẹ wọn pátápátá. ẹ̀là ọ̀rọ̀ wa dórí ta mọ́dọ̀. Ah. ilé o àwa ni. bàbá ní bàbá tẹmu lọ lánàá tẹjọ hmm. lọ nígbà tẹtí lọ mo ti mọ pé nǹkan máa ṣe mí èmi ò kàn fura ni ṣó ti yé yín nísìn ìdí ló fi ń wọ báyìí bó ṣe fìdí ń wọ rè kó dìde rìn mí mọ̀kàn tọ̀nà kó lè dìde kó lè gbapá kó lè gbẹ̀sẹ̀ ó fìdí ń wọ ni. n fìdí wọ n fìdí wọ bò kí ló dé tó sọ rẹ dáyà ah! ọ̀rọ̀ rẹ ti yé mi. <laughs> pàtí tá a lọ lánàá ó dìgbà tó bá rí mi kó tó dìde tó bá ti rí mi báyìí tó bá ti ní dìde o yóò sì dìde. àwọn ọmọ làlọ́ náà. àwọn fúlàní náà náà fúlàní ló náà àní pàtí tá a lọ wọ́n ní ká má dìde torí ẹ̀ ni ò sì fẹ́ dìde tó ti fìdí wọ́ wálé èmi ní sọ fún pé kó dìde. pàtí tẹ lọ pàtí tẹ lọ wọn náà ló dé mi. wọ́n sin bẹ́rẹ̀ ni wọ́n sin bẹ́rẹ̀ ni yóò máa wíwọ́ ti sẹ́ńtà ń sọ náà nù èyí tí ẹ bá ṣe pé èèyàn ah, ẹgbẹ́ ẹgbẹ́ òun náà nira òun ọlọ́run ọmọ ẹ méjèèjì ṣe ń communicate ní gẹ̀ẹ́sẹ̀. ẹ ẹ wo bí nǹkan tí mo sọ ni pé pati pati tá a ti lọ ṣe pati tí mo ti ní kó wá lọ ṣe mc ìgbà tá a wá jòkó ń pati wọn wá ní ká má dìde o ẹni tó bá dìde yóò tẹ̀lé òkú lọ òkú tó ti kú yóò tẹ̀lé e lọ torí ẹ̀ lòun ò sí wá dìde ló ṣe fìdíwọ́ wálé. ibẹ̀ lọ tí ló ń dé. wọ́n nà ní gbàdí ni ìgbàdí náà nà ọlọ́run kí ni wọ́nàwọ́nà ti ń sọ yìí àní patí tá a lọ patí <laughs> gbogbo oúnjẹ tó lọ ẹjẹ patí gan ti ṣòfò dànù báyìí patí tá a lọ eh. wọ́n ní kó má dìde ó wá fìdí wọ́ wálé. wọ́n ní pé kó má rìn ibẹ̀ náà ti ibẹ̀ náà ti sọ pé kó má dìde. irọ́ wọn sọ pé kó má dìde òun ló decide láti mọ́ rìn fún rẹ̀ tó ti fìdí wọ́. ẹyin lẹni kó má fìdí wọ́. èmi ni sọ wọn pé mi mo bí. àní wọn patí tá a lọ patí hmm. patí tá a lọ wọ́n wá ní kí ògbó wájú ògbà tá a wá jòkó wọ́n ní kéèyàn má dìde. ẹ wo ẹ má tún ọdún mọ ẹran ojúmọ bẹ́ẹ̀ ṣe náà ojúmọ mi yẹn mi ò fẹ́ wẹ̀ ẹ bá lọ ojúmọ bá lọ ojúmọ mi dára ojúmọ yìí ẹ ah. bá fẹ́ bá mi sọ̀rọ̀ ṣe ni kẹ́ wojú mi kẹ́ bá mi sọ̀rọ̀ nǹkan ayé mi. kíláàsì tá a fi tara ẹ lọ́rùn báyìí a sọ̀rọ̀ láàránjú ó dà o pátí tá a lọ ni wọ́n ti sọ pé ẹ lajú ẹ má dìjú bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ kẹ́ bá mi sọ kẹ́ wọn ní ká má lọlé pé ọmọlẹ́ni tó bá kọ́kọ́ lọlé yóò tẹ̀ ló kú lọ òun ló wá decide láti mọ fìdí wọ́bọ̀ ńlé èmi náà sẹ́ẹ̀ dé láàárọ̀ yìí ni n tó ṣẹlẹ̀ nu àmọ́ dìgbà tó wá ti rí n báyìí èmi ní sẹ́ẹ̀ sọ fún pé wọ́n ti tú wa lẹ̀ o ó yá dìde yóò sì dìde. ebi náà ti máa pèsè ọwọ́ yín ni ebi náà ti máa pèsè ọwọ́ nígbà tí mo ti rí yín tẹ́tí mú un lọ́wọ́ mo ti máa pè ẹ máa fi ṣe nǹkan bẹ́ẹ̀ fi ṣòwò ni ah. mo ti máa pè bẹ́ẹ̀ fi ṣòwò ni tó bá gbọ́kọ̀ tẹ́yìn náà sọ kó sì wàhálà èmi àti yín bíbáyìí a ti máa mú nǹkan lẹ̀ lẹ́yìn kẹtẹ́lẹ̀ wàhálà bí àná bá máa gbé ní sálẹ̀ kékeré àmọ́ máa gorí rẹ o ìwọ ìwọ àtọkọ rẹ owó rẹ yìí fẹ́ jẹ́ ìwọ bí wọ́n bá gbé yín délẹ̀ babaláwo babaláwo kàn máa jó nǹkan dànù lásán ni ìwọ ò tiẹ̀ lè dowó kankan ẹ kò sí wàhálà ṣebí kí sáà ti tẹ̀lé ẹ lọ́lé ni kí n ti wọ aṣọ ẹ ó dà jẹ́ ń wọlé kí n wọ aṣọ ká máa lọ. ayélujáyé kí lè fẹ́ fà gùn ṣe ẹ fẹ́ la gbogbo ṣọ́ọ̀ṣì náà àbí kí lè fẹ́ ṣe. a ọ̀rẹ́ wa ń ṣe iṣẹ́ abájọ musa rí pé kò lẹ́ràn létí irọ́ òjò pa gógó ni mo fẹ́ lọ pè sọ́gbọ́n àní mo fẹ́ wọlé aṣọ aṣọ ilé mo fẹ́ wọ̀ tí mo wẹ̀ ẹ tí n bá ti wọ̀ á jọ máa lọ. ẹ bẹ́ẹ̀ wọ́ọ̀ṣọ. ẹ ẹ ọ̀ya ibo lẹ gbà wá ibi ni ìwọ lọ. kí ni wọ́n ń pè ní ẹ̀là ojúmọ́ ẹ̀là ẹ̀là yẹn ó tún fọwọ́ bójú ẹ̀là ó mú wọn kàn ṣé báànà tẹ jáde ẹ dágbére kó di ọ̀sán akẹ́ tó wọlé. ẹ mọ̀ wí bẹ́ẹ̀. torí èmi fún alára mi ni mo ti gbogbo lẹ̀kùn àti gbogbo wíńdò àti tiwájú àti tẹ̀yìn ìkùlé torí ohun yín tí mo gbọ́ lóru ló jẹ́ wọn pé ti padà wọnú ilé yìí o báwo gan lẹ ṣe ṣe. ẹ gbégbé ìgbésókò wá jẹ òde ọ̀dá ni ló fẹ́ pégún ńlẹ́gún bá dọ́gbọ́n sí i. mi ti báwo. Ah! ọ̀wọ́n ọ̀dá ibi alọ́ ọ̀dá tó jẹ́ ń wálé nù èmi kí wo sá ti rí mi jù tán oúnjẹ dà. ó wà lórí náà mo ti fẹ́ sí fún. oúnjẹ ni orí ṣe fún. dáàdì mi dáàdì hmm, mi èmi sọ tèmi o ìrìn orúkọ dá o orí ah. tí kọ̀ọ̀kan bá ṣe yín ọwọ́ ọlọ́mọ ti béèrè yín o ó sọ tèmi o. rí ọ̀dà ìwọ yìí ni wọ́n béèrè mi lọ́wọ́ rẹ̀ ìwọ náà dà tí wọ́n béèrè mi lọ́wọ́ rẹ̀ bàrà dànù bí omi òkú bẹ́ẹ̀ bó sì wọnú lẹ́kọ̀ọ́ rẹ̀ tún oúnjẹ fún mi. ìyá rẹ̀ ọ̀dà ìwọ lọ́sọ̀rọ̀ ọmọ àlè tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe àgbèrè mu. Ah! olúwo. àná a ah! ah! pè é. ìwọ̀n kò ènìyàn mọ́. ọ̀ ìkú. irú ikú bá wọnú èmi ò ní kúkú kankan. ó lọ sí akọ mẹ ọ fìdí wọ́pọ̀ mẹ. ìwé ìwé wọ́n àìrúwò àwọn lẹ́wù lánàá kọ́dà ọ̀rọ̀ yíwọ́ aláyọ̀ afojú ọwọ́ hanra wọn mọ́ nígbà tá a wà ń bẹ̀ tí irú ọmọ ọ̀rọ̀ bàtà bá ń tàṣẹlẹ̀ gbogbo àwa tẹ́ ẹ kó lọ sóde ẹ sì dà wálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi náà ẹ sì dọ́fẹ́. ò ní dọ́fẹ́ pẹ̀lú ń ń nígbà ọmọ ń òru ọ̀gànjọ́ tó lẹ́ ń lójú wa. wèrè tó dìde ojú rẹ̀ kọ́ ló ṣe ń pọ ẹ̀jẹ̀ tó ikú dànù. ibi oyè tiẹ̀ sọ fẹ́ nìkan irú èmi wà ń bẹ̀ nísì oyè dì mí lọ́wọ́ mú kẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ nìkan kú ń bẹ̀. ẹgbẹ́ mi ìgbé èèyàn méjì ẹnìkan ní máa ń gbé kò fi bẹ́ẹ̀ lágbára èèyàn méjì. àwọn èèyàn bínú lánàá o tẹ́ ẹ bá rí ìyá àbíyè gbogbo wọn lábára yá lọ. eré wọn ọ̀dà ni kí ni ẹ ń bínú sí. nígbà tó rí bẹ́ẹ̀ dà wálẹ̀ ni. nígbà mo sì kó yín ròde oníkálùkù gbọ́dọ̀ gbálé lọ bẹ́ẹ̀ lẹ́bọ̀ irú kú tẹ̀ fẹ́ ń de. ìgbọ́dọ̀ àdúyẹ ká àwọn akú má jẹ sí. àwo lọ́nà èmi mo dàbí ọgbọ́n dágúdànù bíi kóńtà èmi gan. ọmọ ẹ mọ́mọ́ dọ́mọ lóhùn ọmọ burúkú mà ní eh. ọmọ tí ọba ní iṣẹ́ mi ìrìn ẹsẹ̀ lèyìn ọmọ tí mo ọmọ kékeré báwọn irọ́ ló ń pa ah. bó ti di láàárọ̀ yìí lọ́mọ bá tún náà gbàgbàgbà lọ́ba jáde lórérò lọ́lọ́ bíbá eh. ẹ̀fọn jẹ. ìpà ẹ̀fọn jẹ wá mọ́jú ni. Ah, ọmọ sí o. lọ́bàdé ẹ ẹ dìde ní òun ò rí bàbá kankan ẹ̀ ńlá fún wa o. ẹ̀lá àbí ìlà lọ fẹ́ wí. ẹ̀lá ló pe bó ti sọ̀rọ̀ tán gbogbo wá sì dìde ẹnìkan kò kú eléyìí ti dídán ló kú dálẹ̀ wọ́n lọ ti ó ti ó ti jẹ nǹkan ti jẹ poison láti nìkan wá ni. ẹ̀lá ní ọ̀rọ̀ kàbìkì tó wí. bó ṣe sọ bẹ́ẹ̀ tán báyìí ni gbogbo wa bá dìde ní kálukú bá pẹ́ lílọ ngbà mú adélé mú adé ọmọ mi pé ngbọ́ kí ni à ń pè lẹ́là àwọn lẹ́là oríṣiríṣi ẹ̀là pàtiwá ẹ̀là pàtútù ẹ̀là àfọwọ́bojú àmúṣe ní jẹ́là. o lè dá àfọmọ náà. ó mú wa ṣe ni o àti pásítọ̀ ni o àti àfáà ni o gbogbo bí a ti ṣe gèlè wọn hẹrìmọ hẹrìmọ kálukú jókòó mọ́jú ni ọ̀sẹ̀ ni ó tó dìde. ló sì de gbogbo wa mọ́lẹ̀ báwọn. nígbà èmi ti wò pé kọ́ máa rùjú kí kó má wàá pàdé àgbà lóde èmi lèmi dá bí ọgbọ́n. pèrè mọ bára mi lè. wọ́n náà wá wò pé ọmọ yìí lọ́gbàgbọ́ wa wò ni ṣé pé kò sẹ́nìkan tó ń ṣe dáná bẹ́ẹ̀ kó irú kú òun èmi gbàgbọ́ abínú sí ọmọ burúkú ni gbogbo àtàwọn pásítọ̀ ni ó àtàwọn àfáàní kò sẹ́ni tó lè dìde ẹ̀kọ́ ọmọ ara mi ọba yà pàǹgbò ti làkú lọ tó ní ẹ ń bá dìde ó kù mo àgbàlá wa náà ń dá àbọ̀ yìí irú àgbẹ̀gbẹ̀ tẹ̀ bá lọ ẹ fi hàn wá náà torí ijọ́ mi. ọwọ́ àwa fún lọ́tọ̀ ni ọwọ́ àfọ̀nù lọ́tọ̀ ni ẹ mo kí ikú orí bí ọba jásí kú bẹ́ẹ̀ ṣe kú dànù nù. ìjọba burúkú ètò gbẹmí kọ́sẹ́ owó tí mo kó fún wọn ẹmí ṣèbá nìkan fún mọ́mí o tọ̀dọ̀ yín yẹn náà ẹmí sọ pé ẹ sanwó àwọn ẹ̀kọ́ mọ́ yín tọdún yìí gbọ́dọ̀ ṣe wá ìkẹ́ lọ́dún yìí why not ó máa ṣe nà kò sí wàhálà bọ́dẹ̀ di next week náà màá wá yọjú sí ni ó kì í ṣe sí. gbogbo ibi tó bá kún dé ọlọ́run á máa fún ẹ ṣe ó ṣe gan-an orílẹ̀ àfiṣètò Go take care kò sí wàhálà take care ẹ má mi ṣe lè lọ ọ lọ́wọ́ ẹ̀la ẹ̀la èyí ó lẹ́tìkẹ́ ẹ̀la ẹ̀la ẹ̀la ẹ̀la èyí gálágájì ẹ̀la ńlá ni. kí ni wọ́n ń ẹ̀là ojú kan ẹ̀là ẹ̀là yẹn rẹ̀ ó tún fọwọ́ bojú ẹ̀là ó mú wọn gan ó tún fẹ̀là gbé ẹ̀là ó yọ sí wọn lójijì ẹ̀là ńlá ẹ̀là ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ láàrú. láti alákìjà police station láti wá ṣé kò sí problem. Ah, kò sí problem àmọ́ akọ̀fẹ́rí yín ní àgọ́ wa ní kákan gba ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu yín kẹ́ni padà sí lórí dazọ́. kí ni mo ṣe kí ló ṣe. ọmọ inú ẹṣẹ ní tí pápá tó fi ọ̀rọ̀ wá ilé mi dazọ́ kẹ́ni padà sí lórí dazọ́. ok ọmọ kan kí n sáré wo délé fún mi fíìmù kí n sáré change. ah no no no no no no no no <laughs> ẹni ẹ lọ ń change yẹn a tún máa bọ́ sí nǹkan mi a ní ká kàn gbé yín lọ síbẹ̀ ká lè dá yín padà sílé táàzọ wọn fẹ́ gbọ́rọ̀ méjì nìkan tàbí lẹ́yìn lẹ́nu yín tó tán. ok mo ṣàlè mú fóònù. ọ̀rọ̀ rè é ẹ wọlé ẹnu ọkọ. ẹ̀la ẹ̀la yẹn rè é ó tún fọwọ́ bòjú. ẹ̀la kí ló fẹ́ gbà gbogbo. ọ̀fíìsì mi ò lè kọ́kọ́ mi. ojú obìnrin sóbìnrin àwọn láti jẹ́wọ́ fún mi kò sẹ́nibọ́dì nígbà mi àṣírí láàmì ìrìn àti ìbàjẹ́. ọ̀fíìsì mi ò lè kọ́kọ́ mi. kí ló ń ṣe é. nítorí ọjọ́ nígbà tí mo gbé lórí mi ilẹ̀ pa ni. ọ̀fíìsẹ̀ ṣáàmù mi mo lè pọkọ mi. kí ni tó fẹ́ ṣe fún ọmọ mi yìí ẹ wá sọ fún mi ṣé ó ní nǹkan tí ọkọ ẹ bóyá ó ní nǹkan tọkọ ẹ ṣe bóyá God ṣé ìwọ ló ṣe báyìí. jẹ́wọ́ ni sáà ó fi ẹ̀jẹ̀ mi látẹ̀ òkun mi lè pọ́kọ́ mi ó fi sáà ojú ẹ pẹ̀lẹ́ o tó bá lè jẹ́wọ́ fèmí èmi rẹ́dí láti yọ ẹ kó ní gbogbo ìyá ìpáráta just tell me ta ló pọ̀kọ ẹ. ọ́fíìsà ah, mi ò lè pọ́kọ mi èmi kọ́ mo pọ́kọ mi. Oh, ìwọ kọ́ ló pọ́kọ ẹ lé ọkẹ́ nfẹ́ bí ẹ ní àwọn ìbéèrè kékeré kan ó lè fẹ́ kó dá mi lóhùn tí bá ṣe bí ẹ ṣùgbọ́n àbò ní dáhùn ẹ̀yin mélòó lẹ́ ń gbélé. mi àtọkọ mi nìkan náà ni àwọn méjì yẹn ni. ẹ̀yin méjì nìkan lẹ́ ń gbélé ṣé kò sí ọmọ ọ̀dọ̀ pẹ̀lú yín. alọ́mọdọ̀. ta ló dáná oúnjẹ fún láàárọ̀. ọ́fíìsì mo ṣe oúnjẹ fọ́kọ mi. ìwọ ló ṣe oúnjẹ fọ́kọ yàrá. mi mo ṣe. doctor report ti jáde o ó dẹ̀ fi yé wa wípé oúnjẹ tí wọ́n sè fún ọkọ ẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn tó jẹ wọ́n ní poison wà nù jẹ yẹn so that means pé ìwọ wo lè tó pọkọ ẹ so that means pé ìwọ lè pọkọ ẹ. èmi kọ́ mi ò lè pọkọ mi èmi kọ́. ìwọ kọ́ ló pọkọ ẹ àbí. mi kọ́. o ò ní jẹ́wọ́ àbí. ọ́fíìsì ẹ ṣàánú mi mi ò lè pọkọ mi. Ah, ìwọ kọ́ ló pọkọ ẹ àbí. èmi kọ́ ṣàánú mi. wàá jẹ́ wọ́n sí. àm um, ṣe ara ẹ̀ ṣe wọ́n àti tán. yes sir. máa ń tán. Ah, Ah! ẹ fi bọ́ sọ̀rọ̀. ọ́fíìsà kí de dé tó fi gbọ́kọ̀ 070142524. ṣé sún jáde ẹlẹ́fẹ́ rí mi náà. time wo ni mo ní kó wá. ẹ̀wù ẹ má bínú traffic yẹn pọ̀ lọ́wọ́ so kí tó débi by time sí o. ọlọ́ra betty Didi, ká ló mọ bí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ bó ṣe wà important sí mi wà á ti débi by earlier than the time I ask you to come. ẹ má bínú ṣáà ti débi by. tí mo fẹ́rẹ̀ fún o ṣe nǹkan tá a lè sọ. in my life nǹkan kan wà tí mo hate you òun ni cheating máa hate kéèyàn máa cheat mi mo máa hate kí n cheat èèyàn mo dẹ̀ tún máa hate kan máa cheat ẹni tí mo bá mọ̀lẹ́gbẹ̀ẹ́ mi sórí tí bá mọ èèyàn tí wọ́n bá ń cheat ẹ̀ tí mo dẹ̀ mọ ẹni tó ń cheat ẹ̀ yẹn tí mo dẹ̀ mẹ́ni tí wọ́n cheat ó máa ń ṣe mí bí ìgbà tó jẹ́ pé mi ni kíní yẹn ń ṣẹlẹ̀ sí ni ọ̀rẹ́ mi tí wọ́n ń pè nífẹ̀ẹ́ tiẹ̀ is cheating on you. I mean ìfẹ́ mi ayọ̀ mi ọkọ ti tèmi ó ń cheat <laughs> no no no no I can't believe that. <laughs> kò lè ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé mi súnmọ́ jù ọ lọ ó ti ẹ̀ jẹ́ wípé bóyá ìwọ ti súnmọ́ ju èmi lọ́sìn but ọ̀rẹ́ mi ni mi ò lè rí ti kò ń ṣe ọmọ ẹyọ kan ló bí síta ó ti bí ọmọ mẹ́ta síta. ó ti fẹ́yàwó síta ó ti bímọ. ok how long ni wàá ti ẹ ti ń date. four years. four good years. kí wàá ló dé tó ti bímọ fún pé kò mí kí n má bímọ fún bọ each time tí bá ti ń lóyún máa sọ fún pé kì í ṣe pé òun ti rẹ́dí. ó máa ní kó lọ ṣe nítorí pé kò ní plan fún ẹ ó kàn ń lò ẹ láti máa fi live good life ni ó tán mo mọ ru life tọrẹ mi ń live kó tó di pé òde life ẹ nǹkan tó kàn máa ń dùn mí ẹ máa rí nǹkan tó dáa nílẹ̀ báyìí ẹ̀kọ́ máa máa tẹ̀lé nǹkan tí ó dáa. so ẹni tẹ́mi ní fífẹ́ bá lò. wáyé yín kùnrin ẹ̀ máa lọ́hùn-ún ayé yẹn ọkùnrin mà ti bàjẹ́ mo fọwọ́ bá lò mo fi òtítọ́ bá lò kí ló tún fẹ́. ọ̀rẹ́ tèmi ìfẹ́ tiẹ̀ ni ọlọ́run mi lọ́rùn because mi ò lè ríro obìnrin bíi titi ẹ báyìí kí wọ́n máa sọ pé mo fẹ́ máa cheat on ẹ láéláé I can never do that. kò sí wàhálà ẹ ṣe ẹ̀yin náà máa gbélé gbọ́. ẹ jẹ́ kí n gbélé gbọ́ ẹ lóde aṣọ́gbọ́ jẹ́ kí n gbélé gbọ́ ṣé kọ́ńtrákìtì òun ni irú ọmọ tó jẹ́ tó tó tó yẹn èmi lọ́mọ yẹn bọ̀ wá bá ìdí ọ̀tá rẹ̀ tún lọ tún lọ gbà mọ́ mi lọ́wọ́ jẹ́ kí n máa wò ńgbà tí bá gbélé gbọ́n sìn ọ̀nà tí ò ní gbà jẹ́ tèmi padà jẹ́ kí n máa wò. fẹsẹ̀lẹ̀ máa fẹ́ ṣẹ́ṣù ni. àbí tó ṣẹlẹ̀ ní ètò ìpọ́kọ̀ ẹ̀ just because pé ọkọ ẹ̀ fẹ́ yàwó síta ó dẹ̀ bímọ so the next thing ni pé kò pa ọkọ ẹ̀ àbí. ẹ ṣàánú mi ṣùgbọ́n ṣe lè gbá rú ẹ. má sọ bẹ́ẹ̀ mọ̀ láéláé inú oṣù obìnrin dáadáa bíi tiẹ̀ yìí láéláé. Um, mi ò ní láti bẹ rojọ́ kẹjọ kankan mu um, wàá ṣe ìrànwọ́ fún mi lọ pípí ẹ̀ gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ tó bá di àárọ̀ la àfojúbalẹ̀ ẹ̀. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ̀ mọ̀ mi ò mọ̀ mọ̀. mú wọn gan ó tún fẹ̀là gbé ẹ̀la ó yọ sí wọn lójijì ẹ̀la ńlá ẹ̀la ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ la o ẹ̀la ó gbé wọn dì ó fẹ̀là jẹ wọn pátápátá ẹ̀la ọ̀rọ̀ wa dóríta ó dòrìṣà ẹ̀la ó dóríta ó lórí dòrí ẹ̀la ó dorí ìtajà forí ara ẹnìkan. ẹ̀la. ó wá kẹni tó tó gbangba sùn lóye. ẹ̀la. kò sẹ́ni náà tó tó forí ọká ọ̀gbun. ẹ̀la. ẹni bá dán ìyẹn á dán tán. ẹ̀la. báyé ṣe jẹ́ lẹ́ ń wò yí kedere. ẹ̀la. ẹ̀wọ̀ ọmọ ènìyàn bí wọ́n ṣe rí. ẹ̀la báyé ṣe rí lẹ́ ń wò yí gbangba o. tẹ́lá. ènìyàn gbójú okùn tẹ ò ní àgbà. tẹ́lá.